kí anybody má bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nítorí pé kí ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà innocent lórí ọ̀rọ̀ yìí gbogbo mùsùlùmí káàkiri ayé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà innocent o ẹ má lè ká bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ o Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà innocent lórí ọ̀rọ̀ yìí o ẹ̀hẹ́ okay now gbogbo èèyàn Ayilara family nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo mùsùlùmí ayé ní ká béèrè àwọn béèrè kan lọ́wọ́ yín tó bá jásí pé lóòótọ́ Imam Tọ́lé àti Yunus wọn kì í ṣe ọmọlé Ayílára tó bá jásí pé lórí òdodo lẹ bá wà tó pé lórí yóò wà gbogbo mùsùlùmí ayé ní kẹ́ dáhùn ìbéèrè yìí tí bá ti lè dáhùn ẹ pẹ̀lú evidence tó confam á jásí pé nǹkan kan wà ń bẹ yes gbogbo ẹ̀yàn ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà gbogbo ẹ̀yàn pátá ni mo kí o wọ́n lé ní bú sọ̀hún Ògbómọ̀ṣọ́ Yahya Gambari bú sọ̀hún Ògbómọ̀ṣọ́ irọ́ ni o èmi ò tó bẹ́ẹ̀ láti bí sọ̀hún Ògbómọ̀ṣọ́ o mi ò tó bẹ́ẹ̀ o ta ni mí èmi jájá láyìí màá wá bó ni di ọba Ògbómọ̀ṣọ́ sọ̀hún Ògbómọ̀ṣọ́ wàláìtàláyìí ní Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ o even mo tún pariwo wípé kí anybody má bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nítorí pé kí ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà innocent lórí ọ̀rọ̀ yìí gbogbo mùsùlùmí káàkiri ayé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà innocent o ẹ má lè ká bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ o Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà innocent lórí ọ̀rọ̀ yìí o okay now gbogbo ẹ̀yin ilé Ayédára family nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ti jáde wọ́n ṣe press conference lórí Imam Toliat Yunus wípé kí ṣe pé ń pé kí ni pé kì í ṣọmọlé àwọn òbí ìtafẹ wa béèrè lélẹ̀ number one nínú àwọn òbí ìtafẹ béèrè hmm. àkọ́kọ́ ń bẹ nígbà tí wọ́n fẹ́ yan ìmáàmù ta ni ẹni tó lọ invite ìmáàmù tọ́lé àtùwà wípé kó wá díje fún ìmáàmù. number one question nìyẹn tẹ́ ẹ̀ bá rí dáhùn ó jásí pé nǹkan màgùnmàgùn wà ń bẹ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn o gbogbo ẹ̀yin lára family nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ dúró dúró pé ìmáàmù tọ́lé àtù Yunus kì í ṣe ọmọ ẹ̀yin lára family abọ́ support anybody o èmi fúnra mi mi ò support anybody o orí òdòdó làwa wà ẹni tó bá wà lórí òdòdó làwa máa tẹ̀lé làwa máa fólò ṣùgbọ́n àwọn òbí rẹ̀ kan ní láti dáhùn láti ẹnu ẹ̀yìn fámìlì Ayílára fámìlì tẹ̀sán wípé mọ́mú tọ́lẹ́tò kì í ṣe ọmọléyìn ta lẹni náà ẹni tí ò kì í ṣe ọmọ Ayílára tí ò kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ta wá lẹni tó wá pè wá láti ta ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣáàkì ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù Tọ́látù kì í ṣe Ògbómọ̀ṣọ́ ni wọ́n bèsì sí kì í ṣe Ògbómọ̀ṣọ́ ni wọ́n gbé yes nígbà tí nígbà tí oyè tó dẹ̀ jásí pé ilé Ayílára ni oyè ìmáàmù kàn òun ni wọ́n fi lọ ìfáìtì ìmáàmù Tọ́lẹ́àtù wá kò gbé ìmáàmù Tọ́lẹ́àtù gbé Ògbómọ̀ṣọ́ kì í ṣe Ògbómọ̀ṣọ́ ló bí sísí ẹ lọ pé wá láti ta ni ṣùgbọ́ pọ́síbù kéèyàn lọ invite ẹni tí ò kì í ṣe ọmọlé is that possible? bàbá má kẹsọ̀ nìyẹn o kó sí ẹlẹ́ọ̀kejì òun ni pé ẹni tó wà lọ invite ìmáàmù wa pé kó wá díje fún oyè mọ́mù ṣé nìyẹn ṣé òun náà kì í ṣe ọmọ ayélujára family that's number two person ẹni tó lọ invite mọ́mù wá tẹ́bá sọ fún wa pé lágbájá báyìí ló lọ pè wá ẹni tó lọ pè mọ́mù wá yẹn pé kó wá díje fún oyè mọ́mù nígbà tó kan ayélujára family ṣé onítọ̀hún náà kì í ṣe ọmọ ayélujára àfẹ́jẹ̀kẹ̀ bá wa dáhùn that's number two question question sì yapa o question sì pọ̀ tá a fẹ́ béèrè o torí pé àwọn òní dúró sórí àbòsí o orí òdòdó làwa wà tí bá ti sọ̀rọ̀ tán mo lè ṣí fún kalẹ̀ kẹ́yìn ọmọ Ògbómọ̀ṣọ́ kẹ́ pè wọlé kẹ́ wá dáhùn béèrè yìí pẹ̀lú evidence pẹ̀lú evidence tó confam ẹni tó lọ invite mọ́mù wa ṣé ẹnìyẹn náà kì í ṣe ọmọ ayé rárá báwo lẹni tí ò kì í ṣe ọmọ Ayílára ṣe máa lọ invite ẹni tí ò kì í ṣe ọmọ Ayílára wá is that possible torí pé níbi fídíò yìí press conference tẹ́ ṣe ẹ ń jẹ́ kó yé gbogbo ayé pátá ń pé Imam Tola tó jẹ́ kí n ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ẹni kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ rárá tọ́pẹ́ sọ pé wá jẹ́ ọmọ Ayílára family ẹ̀yin náà ẹ̀wọ̀n kan ṣoṣo ó wá wà possible kí n lọ invite ẹni tí ò kì í ṣe family yín wá nígbà tí òye kan family yín is that possible ẹ jẹ́ ká gbé làákàyè kalẹ̀ ẹ jẹ́ ká gbé orí wa kalẹ̀ question number one number two nìyẹn o question yẹn question number three ṣì wà ń bẹ̀ number four náà ṣì wà ń bẹ̀ ṣùgbọ́n question méjèèjì yìí ẹ kọ́kọ́ bá wa dáhùn ẹ̀ o pẹ̀lú ẹ̀rí tó dájú gbogbo yín tẹ́ wà against Imam Tọ́lẹ́àtù màá ka gbogbo àwọn ìran àwọn èèyàn tó wà against Imam Tọ́lẹ́àtù màá ka àwọn tó wà lórí òdodo làwọn máa support tó bá jẹ́ sí pé ilé ayélujára ló wà lórí òdodo a máa sọ̀pọ̀tì wọn tó bá pé ìmọ̀mù tọ́lá ló bá wà lórí òdodo a máa sọ̀pọ̀tì wọn ẹni tó bá wà lórí òdodo gbọ̀ngàn làwọn máa sọ̀pọ̀tì yes afẹ́mẹ́bọ́n tóun ṣe jẹ́ ẹni tó wà lórí òdodo gbọ̀ngàn la máa sọ̀pọ̀tì so wọ́n ní arọ́ba fi lọ́ba ń pa èmi yàrá gàmbàrí mi ò bú sọ̀mú Ògbómọ̀ṣọ́ o mo yọ fìlà mi o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ bàbá wa tí wọ́n jẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jẹ́ pẹ́ fún wa àlékún ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà ọlọ́mọ sábà wa ṣe fún yín gbogbo ọtọ́ sọ pé mo bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìlàkà ìwọn ló yẹ o wọn ò gbádùn mi o wọn ò fídíò mi o tó wo fídíò mi ni wọn á máa rí wípé ah mo tún gáàdì Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni gbé wọn wo nǹkan tí wọ́n gbọ́ ni wọ́n sọ káàkiri wọ́n ní wọ́n ní wọ́n sọ pé wọ́n wo fídíò yẹn so nísìn èmi ń sọ mo dẹ̀ tún tún sọ fún gbogbo ayé wípé ẹ má jẹ́ ká bú Sọ́mù Ògbómọ̀ṣọ́ Sọ́mù Ògbómọ̀ṣọ́ wà innocent lórí ọ̀rọ̀ yìí o ó yá adédèké Ìyá Gàbárì ò kéré nú ayé o Ìyá Gàbárì ò kéré nú ayé o ọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ gbé wá sórí social media ọ̀rọ̀ tó dẹ́gbà ti di ọ̀rọ̀ social media ó ti di ọ̀rọ̀ public kò sẹ́ni tó lè dá sí tẹ́ ẹ bá fẹ́ jẹ́ káwọn èèyàn dá sí ẹ bá ti má gbé wá sórí social media ṣùgbọ́n pẹ́ tilẹ̀ gbé wá sórí social media lásán kò sẹ́ni tó lè dá sí so that is it ojúdodo làwa dẹ̀ wà gbogbo ẹ̀ fámílì Àyìlára ìbéèrè rèé o ìbéèrè rèé o number one question ta lẹni tó lọ invite Imam Toliatu wá nígbà tí òye kan fámìlì yín tẹlẹni náà ẹlẹ́ẹ̀kejì ẹni tó lọ invite mọ́mú tọ́lẹ́ àtùwá ẹ prove ẹ̀ fún ọ wípé òun náà kì í ṣe ọmọlẹ ayélára ṣọmọ ayélára ni àbí kì í ṣe ayélára afẹ́mọ̀ ẹ jẹ́ ká gbọ́ fídíò ká wo fídíò press conference tí wọ́n ṣe yẹn tó fi dìsónù imam ká tó wá bẹ̀rẹ̀ àwọn question tó kù ẹ jẹ́ ká kọ́ wo fídíò yẹn náà mo fẹ́ ká yọ àwọn fáàtì kọ̀ọ̀kan bẹ̀ níbi fídíò yẹn hmm, ẹ jẹ́ ká jọ wò ó fídíò yẹn gùn but mo ti gé mo ti gé ibi tí o máa wúlò fún wa hmm, ẹ jẹ́ ká kọ́ wò ó náà. mo sọ̀rọ̀ yìí orúkọ mi ni Prince Hassan Abdul Tunde Adélára hmm. ìtí mo kà fún wa wẹ́rẹ́ o ni pé ilé Ayélára asọ̀tàn bí a ṣe jẹ́ bàbá tó ṣẹ̀ wá lẹ̀ láti ilé Ayélára òun là ń pè ní Usman Ayilara. nígbà ẹ má bínú. bàbá Usman Ayilara. ẹ má bínú gbogbo àwọn fámìlì Ayilara yìí tí wọ́n jókòó yìí gbogbo àwọn pátá là ń tó question sí o n pe ẹni tó lọ invite mọ́mù wá ṣé onítọ̀hún náà ṣé òun náà kì í ṣe ọmọ ilé Ayilara àbọ̀mọ Ayilara ni a fẹ́ mọ̀. We want to know and we must know. Bàbá Usman Ayilara yìí ó migrate láti ìdílé kan tá à ń pè ní ìdílé adégún lásìkò yìí wá sí ibì kan tá à ń pè ní bèkú èrè àlógúnmọ̀ṣọ́ along ìkòyí road ibẹ̀ ló wà lẹ́yìn ìgbà tí bàbá yẹn wà tó ń ṣiṣẹ́ àfáà níbẹ̀ bàbá ṣọ̀hún tó wà ń bẹ̀ nígbà náà lọ́hùn ọba ẹ jẹ́ kí n kíp rẹ̀ wọ́n relocate bàbá yẹn wá sí present ilé ayélujára family ní òkè àgbẹ̀dẹ lógúnmọ̀ṣọ́ because bàbá tó já sọ̀hún nígbà náà lọ́hùn wọ́n ṣe àdọ̀wò sí bàbá Usman Ayilara nígbà náà lọ́hùn tó pé bàbá Usman Ayilara yìí àgbà pa ni wọ́n dẹ̀ bá bàbá sọ̀hún gbà náà wọ́n bá bí i bùkátà problem tí wọ́n ní nígbà náà lọ́hùn ìyẹn ló mọ tó fi relocate wọn wá lẹ́yìn lẹ́yìn bàbá tàǹkì ni màmá ẹ̀ bàbá tàǹkì ni Usman Ayilara yìí ó bí àwọn méje ọmọ méje tó sì bí orúkọ wọn náà ni alákọ̀ọ́kọ́ ni Sanni ẹlẹ́yìn. ẹ pa ìtàn wọn láti ilẹ̀ ni o gbogbo mùsùlùmí ayé ẹ jẹ́ ká la brain kalẹ̀ o wọ́n pa ìtàn yẹn láti ilẹ̀ bí ilé fámílì Àìlára ṣe jẹ́ ni wọ́n pa ìtàn yẹn o láti lè fi disown Imam Toliat ó ṣe kó question mẹ́ta tá a ṣe fẹ́ bèrè tẹ́bá ti bá wa yanjú question méjì yẹn ta ló invite Imam wa láti ìtakò wa jẹ́ ṣe tó invite ẹ̀ ṣé kì í ṣe ọmọlé Àìlára àbọ̀mọ Àìlára ni ẹ dẹ̀ sọ fún wa wípé ìmọ̀mù lè tọ́ka sí àbúrò bàbá ẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá ẹ̀ àbí àwọn àbúrò ẹ̀ àwa ti nínú nínú tó jẹ́ àbúrò bàbá ìmọ̀mù ayílá ìmọ̀mù tọ́lẹ́tù àwa ti bá wọn sọ̀rọ̀ màá play voice yẹn fún yín yes màá play voice yẹn fún yín nínú ẹni tó jẹ́ àbúrò bí ọmọ sí. Si, bàbá tó bí Imam Toliat máa play voice yẹn máa play ẹ̀ fún yín kẹ wá deny wípé bàbá yẹn bàbá yòókì ṣe ọmọ láyé lára kẹ wá deny fún wa hmm, kẹ deny fún wa a fẹ́ mọ̀ wọ́n ní Usman òun ni Sheikh Usman Ayilara àwọn ni foundation family ilé Ayilara wọ́n dẹ̀ ní Usman yìí ó bí ọmọ ẹjẹ́ a máa gbọ́ nìṣó ẹjẹ́ a máa gbọ́ nìṣó. sani ẹlẹ́ẹ̀kejì ni Habib ẹnì kẹta ni Mahmoud ẹnì kẹrin ni Lawal ẹnì karùn-ún ni Abbas ẹnì kẹfà òun là ń pè ní Salamatu ẹnì keje oúnjẹ Bello tó àwọn méjèèjé tí bàbá yìí fi àtọ̀ara wọn tí wọ́n fi bí nìyẹn ó yìí pé àwọn tí wọ́n jẹ́ òrìjínà Ayílára àwọn náà làwọn méjèèjé tí bàbá yẹn tí wọ́n bí as time goes on nígbà tí ilé ayé lára òkè àgbẹ̀dẹ tí kò fẹ́ gba àyè wọn bàbá yẹn láti settle wọ́n láti ní extension lọ sí ìsàlẹ̀ àfọ̀n so ìyẹn mú kí ilé ayé lára kó pé méjì a ní ilé ayé lára kan ní òkè àgbẹ̀dẹ àdé àdé ní ilé ayé lára kan ní ìsàlẹ̀ àfọ̀n ló fi jẹ́ méjì bọ́ ọ̀kan náà ni àwa méjèèjì yẹn lẹ́yìn ọ̀rẹ́ yìí bàbá màmú bàbá Usman tó ṣọ̀wálẹ̀ yẹn ó pín àwọn méjèèjì ó pín wọn sí ọ̀nà méjì sílẹ̀ ayé lára lókè àgbẹ̀dẹ ó fi mẹ́ta sílé ayélujára ní ìsàlẹ̀ àkàn so àwọn mẹ́rin tó fi sí òkè àgbẹ̀dẹ láti rí sanni láti rí àbí ibẹ̀ láti rí mahmood ibẹ̀ láti ti rí ẹni tó ń jẹ́ bello àwọn mẹ́rin tó wà nílé ayélujára lókè àgbẹ̀dẹ nìyẹn ní ìsàlẹ̀ àkàn àwọn mẹ́ta ló wà ń bẹ̀ àwọn mẹ́ta tó wọ́n dẹ̀ wà ń bẹ̀ àwọn náà ni lawa àwọn náà ni abbas àwọn náà dẹ̀ ni salamatu àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ó wà ní igun bẹ̀rẹ̀ nìyẹn so bí bẹ́ẹ̀ ṣe jẹ́ nìyẹn but lọ́kàn nínú ọ̀kan nínú àwọn ọmọ tí bàbá yìí bí torí pé gbogbo àwọn ọmọ tí bàbá yìí bí pátápátá àfà ní gbogbo wọn pátápátá because wọ́n kẹ́kọ̀ọ́ látara bàbá wọn wọ́n dẹ̀ tó jáde lọ síta láti lọ kéwú kún kéwú wọn so lẹ́yìn lẹ́yìn ọ̀kan lára àwọn ọmọ bàbá yẹn nínú àwọn méjèèjì à ń pè ní mahmood òun lọ́nà ń lò láti mú ilé ayélára di ilé ìmọ̀ọ́mù torí pé ilé ayélára kò ń ṣe ilé ìmọ̀ọ́mù níbẹ̀rẹ̀ because ní Ògbómọ̀ṣọ́ a ní tradition. tó ń bá o wọ́n ní ilé Ayílára kì í ṣe ilé tí wọ́n ti ń jẹ ìmọ̀mù tẹ́lẹ̀ wọ́n ní Sheikh Mahmood àwọn lẹni àkọ́kọ́ tó kọ́ jẹ ìmọ̀mù nílé Ayílára wípé Sheikh Mahmood yẹn ló fa ìmọ̀mù wá sí ilé Ayílára ṣé ẹ understand báyẹn. Hmm. imam l'Ògbómọ̀ṣọ́ so and then it's based on rotation tí ilé yìí bá jẹ tiwọn tán ilé mi máa bọ́ síbẹ̀ bó ṣe lóògùnmọ̀ṣọ́ nìyẹn so ọ̀kan lára wọn tí wọ́n pè ní mahmood yẹn Ògún ló bẹ̀rẹ̀ as mufasir lóògùnmọ̀ṣọ́ ní 1903 ló dẹ̀ ti bẹ̀rẹ̀ mufasir rẹ̀ ó sin ọ̀pọ̀lọpọ̀ àwọn imam tó pọ̀ gan títí tó fi di 1917 1917 yẹn ìwọ́n ni bàbá Ṣọ̀ún gbà náà lọ́n dàtí Ṣọ̀ún Bello Ajagubade the second tí wọ́n rú láti 1914 nígbà náà lọ àwọn ni wọ́n fi baba Mahmood àwọn ni wọ́n fi jẹ imam nígbà náà lọ baba Mahmood dẹ̀ rú láàrin 1917 sí 1919 lógbómọ̀ṣọ́ àti 1919 yẹn ni ìdílé Ayílára ńlá ti jẹ chief imam Ògbómọ̀ṣọ́ land kain àyàfi yìí tà ń jẹ lọ́wọ́lọ́wọ́ sí i tí wọ́n wá rọ́ọ̀bù wa nínú ilé wa tí wọ́n gbé ọmọ tí kì í ṣọmọ nínú ilé wa tí wọ́n sì fẹ́ pọn wọnú ilé ayé lára wa. láti. wọ́n ní ọmọ tí ò kì í ṣe tí ò kì í ṣe ọmọ ilé wa ń gbé pọ́n wá rọ́ọ̀bù àwọn mọ́ ilé wa Imam Tọ́lá akọ́ ló jáde wípé òun fẹ́ jẹ mọ́mù ẹ̀yin lẹ lọ pé o ẹ pòfẹ́ẹ̀dì àwọn tó lọ pé o ọ̀tọ́tẹ̀ lọ pé wá yẹn ṣé ọmọ ilé ayé lára ni wọ́n that is it ẹ ká máa gbọ́ nìṣó. ọmọ ilé ayé lára wa láti ìgbà tó di ní twenty twenty one bàbá tó jẹ́ ìmọ̀ọ́mọ́ àná lógúnmọ̀ṣọ́ aláàjì wa abdulyakin sanusi asafa nígbà náà lọ láti ilé ìmọ̀ọ́mù mọ̀ṣípà òkè odò tí bàbá yẹn gbéṣẹ́ kí wọ́n tó gbéṣẹ̀ òun ni ọmọkùnrin tá ní tẹ́lẹ̀ àti àtàwọn tí nínú speech mi ẹ̀dùn pé sọ̀rọ̀ pé àwọn mẹ́ta kan wà tí àwọn náà tún pera wọn ní ayílára nínú ilé tiwa tí wọn kì í ṣe ọmọ bíbí inú ilé wa nínú wọn àwọn tó wà tá ń pè ní ayílára by slavery àwọn yẹn ẹrú ni làwọn bàbá wọn máa ń ṣe fún wa nínú ilé wa torí pé okay so because ilé wa ilé ọba ni torí pé a wà lára ìdílé tí ń jẹ oyè oníkòyí ní ìkòyí ilé lórí local government so àwọn bàbá àwọn tá à ń sọ yìí àwọn bàbá wa àwọn bàbá wọn wọn jẹ ẹrú fáwọn bàbá tiwa tí wọn máa ń rán wọn sẹ́kà kiri ṣùgbọ́n láyé tá a wáyé ìsìn àyè pé kò ṣẹ́dú mọ́ automatically àwọn náà sọ̀rọ̀ àwọn di ọmọ inú ilé ayé lára wọ́n ń pèrè àwọn láyé lára bákan náà a dẹ̀ tún ní àwọn tó yẹ kó wá kéwú nínú ilé wa àti bọ́sí ilé yìí àwọn míì wá pé àwọn tó wá kéwù yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ní kí n máa dárúkọ wọn máa dárúkọ wọn sí tó jẹ́ pé àwọn náà padà wá sínú ilé ayélujára tí wọ́n padà wá jókòó pé àwọn ọ̀lọ́lé bàbá àwọn mọ́ ilé àfa àwọn ni àwọn ó jókòó sí a sì rí nínú wọn tó yẹ pé àwọn míì bọ́n ṣe pẹ́ tó kódà àwọn gbéyàwó fáwọn míì nínú ilé wa láwọn bàbá wa at the end of the day wọ́n padà sílé wọn bákan náà a tún ní àwọn ọ̀rẹ́ tí wọ́n bá àwọn bàbá bàbá wa ṣe tó jẹ́ pé látàrí pé wọ́n gba ẹ̀sìn Islam wọ́n ti sáyẹ̀ fáwọn òní padà sí inú ilé àwọn ọmọ wọn bá wa jókòó bọ́ fọdí fàdà sí pé a gbà wọn láyè kó wà nínú ilé wa ìyẹn ò sọ wípé ogún tó jẹ́ ogún àwọn bàbá tiwa tí à ń pè ní oyè oníkòyí àti oyè lèmọ́mù kò sọ fún wọn yí pé ata kò sọ fún wọn yí pé wọ́n lẹ́tọ̀ọ́ sí because wọn kì í sọ ọmọdé ayé rárá lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń fẹ́ go beyond their boundaries but ìtàn a máa fi ìtàn pè wọ́n padà wípé ṣé ti gbà wípé ṣe jẹ́ ni tá a bá ti sọ yẹn lásán ibi tí wọn ò rori sí wọn á ti ronú kọjá bẹ̀ wọ́n dẹ̀ nǹkan ah, ọ̀dà ìbáwọn fíkú yìí káwọn fi kalẹ̀ but èyí tó jẹ́ ìyàlẹ́nu fún wa ni pé ọ̀rọ̀ ó ṣe ìmáàmù ó ṣe ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ kí ìmáàmù ò tó kàn wá nílé ayé rárá l'Ógbómọ̀ṣọ́ láti nǹkan bíi two thousand and sixteen àṣé àwọn tí wọ́n ń ṣe ara wa tí wọ́n ń ṣe ayé rárá yìí àṣé wọ́n ti ń ṣe another inner meeting ní lẹ́yìn tí wọ́n ti ń plan fún yí pé tí ìnáwó tó wà ń bẹ̀ lánàá yẹn bá ti kúrò ilé ayélujára ló ń bọ̀ so wọ́n ti plan everything kalẹ̀ débi wípé bàbá kan ti forúkọ bò láṣìírí nínú wọn ń sọ wípé tí ìmọ̀mí bá máa jẹ lẹ́yìn inú ilé àwọn torí náà ẹni tó ní master degree ló gbọ́dọ̀ jẹ́ so automatically nígbà tá a ṣe find it out àti sọ pé lórí àwọn plan tí wọ́n ti ní kalẹ̀ tí wọ́n ti ṣe ẹni tí wọ́n fẹ́ lò yìí tó wà lórí ipò yìí tí wọ́n ti ní plan lórí wọ́n ti béèrè pé kí ni qualification rẹ̀ so wọ́n ti mọ̀ pé masters lórí lọ nígbà yẹn náà náà so wọ́n ti bẹ̀rẹ̀ sí rin àwọn irin kan lábẹ́nú àfìgbà tí bàbá yẹn kú tán la ṣe wá dìkọ̀ wáyé pé ní mítìn ilé wọn bá ní tọ̀ ẹnìkan o ti ń jẹ́ tẹ́lẹ̀ àti torí náà ògùn ni àwọn fẹ́ lò láti ṣe ìmọ̀ọ́nù lóbùmọ̀ṣọ́ gbogbo mi ló wá yànú pé à ká ní jẹ́ tẹ́lẹ̀ à níbo ni ti ń bọ̀ níbo ló ti ń bọ̀ so wọn ò rí ẹsẹ̀ sọ̀kan give nígbà yẹn later wọ́n sàkún plan kìíní yẹn wọ́n sàkún plan rẹ̀ wọ́n sàkún plan rẹ̀ asàkún béèrè pé yínú sátẹ̀ ń dárúkọ yìí ọmọ ilé wo ni ìkangun wo ni because ìkangun méjèèje tó jẹ́ ayé rárá wàláhì gbogbo wa ládára nù gbogbo àwọn bàbá wa sì da ọmọ ẹnì kọ̀ọ̀kan wọ́n dá wọn mọ̀ débi yìí pé bàbá tó bí èmi ìyẹn former principal ní lógúnmọ̀ṣọ́ ẹ́ so tó lógúnmọ̀ṣọ́ ẹni tó gbé ọmọ táwọn wí tó gbé wá ok later on wọ́n ṣàdọ̀gbọ́n àṣàgídí àprotẹ́sì níbi tá a ti ń protẹ́sì wọn ò jẹ́ ká ní access sí bàbá ṣọ́ọ̀ wọn àná títí tí bàbá yẹn fi kú within twenty one days síra wọn ni nígbà tí bàbá yẹn tó kú tán tí wọ́n ṣe installation tí wọ́n ṣe everything tán a sì keep on láti máa agitate pé ẹni yéé sọmọ nínú ilé wa ṣẹ ẹni yéé sọmọ nínú ilé wa ṣẹ bọ kàkà tó fi ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ara sọ ẹni wọ́n bẹ̀rẹ̀ sí mú ọlọ́pàá wọ́n fi ń gbé wa níbí wọ́n fi ń gbé wa lọ débi wípé ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn àgbàlagbà nínú ilé ayé lára tí wọ́n wà níbí báyìí fídíò clips ni wọ́n wà níbi tẹ́ bá nídẹ̀ ẹ́ rí wọ́n ṣe nínú bàbá yẹn kò sí. ẹ nẹ̀rọ kọ́ ni. ẹ dìde wọ́n nínú bàbá yẹn débi pé nínú mọ́tàlásí jọ yẹn kódà wọ́n mú kíni tíṣù wọ́n fi gún bàbá yẹn ní ìdí everything ó wà nígbà yìí fún àwọn sábà ní ìdẹ̀ sábà fẹ́ gbọ́ lẹ́yìn eléyìí tí ìyẹn wá ti wá ṣẹlẹ̀ ìgbà tó di third of September twenty twenty three wọ́n bàbá tí mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n náà débi pé bàbá yẹn ó kàn lọ kírun ni wọ́n mú bàbá yẹn wọ́n dẹ̀ lẹ́yìn ìbáwọn náà wáyẹn tán wọ́n pe àwọn ọlọ́pàá wọ́n ní kí wọ́n ju àwọn yẹn sínú ayan wọ́n dẹ̀ gbé wọn ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ o ṣe rí ọ̀rọ̀ tí yẹn bá ti gbé wá sórí social media ó ti dọ̀rọ̀ public o tájà tẹ̀wọ̀n ló lè dá sí o tó bá fẹ́ kéèyàn dá sọ̀rọ̀ yín ẹ̀ ní gbé wá sórí social media o social media is a public place yes gbogbo nǹkan tó bá ti lè gbé wá sórí social media ó ti di nǹkan public tájà tẹ̀wọ̀n máa dá sí so keep your shirt. fuck àwa afẹ́ afẹ́ yí òdodo ni a dẹ̀ fẹ́ dúró lórí yes that is why gbàgbé ẹ̀. wọ́n dẹ̀ gbé wọn lọ sí kọ́sọ́dì àwọn Owódé police station ló wọn ẹ̀ lọ́gbọ̀nsọ̀ láti bẹ̀ instantly wọ́n hang up bàbá yẹn lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ gbé bàbá yẹn láti Ògbómọ̀ṣọ́ wọ́n gbé wá sí Ẹlẹ́yẹlé eh, headquarter bí báyìí láti Ẹlẹ́yẹlé instantly ni wọ́n àárẹ̀ fáwọn bàbá yẹn tí wọ́n sì gbé wọn lọ sí Ìyágankú ní magistrate court tó wà ń bẹ̀ wọn ò dá ẹjọ́ yẹn débi pé wọ́n kì àwọn bàbá yẹn mọ́ inú ilé inú prison service fún odidi ọjọ́ méje complete láìṣẹ̀ láìrò pẹ̀lú àwọn bàbá yẹn nígbà náà lọ títí kọ́nà tó wá rán àwọn aláàánú tí wọ́n bíìlì àwọn bàbá yẹn fún wa nígbà náà lọ wọ́n sá wọ́n wọ́n harass bàbá yẹn wọ́n mú lẹ́sìn wọn débi tó wù wọ́n bẹ́ẹ̀ bá tó di on third September third gbogbo ilé ayélujára pátápátá àtẹ̀yí tó wà lóògùn ọ̀ṣọ́ àtẹ̀yí tó wà ní ilé ọya òkè ọya north àtàwọn tó wà nílùú èbó wọ́n pe meeting nígbẹ́ disney kò yẹ kó máa rí báyìí lọ wọ́n wá ní kí wọ́n ránṣẹ́ sí yúnúsà tó ń pera rẹ̀ nílé ìmọ̀mú yìí wípé ó wá àwọn fẹ́ ṣe meeting inú ilé nínú àsìkò tó sì pera rẹ̀ lọ́mọ inú ilé kó náà wá ṣe meeting kó wá síbi meeting yẹn ó kù ọ̀sẹ̀ mẹ́ta inú wọn ti sọ fún un wọ́n ṣe sọ fún un nísà ń pòsùn rẹ̀ òun ọ̀ráyè lẹ́yìn òun ọ̀ráyè lọ́la kó tó di kó wá sẹ̀sẹ̀ tù fún that third September twenty twenty three ipe kí mítìn yẹn ó hold nígbà tó di mítìn yẹn níta máa ti sọ́wọ́ ni pé ìgbà tó kú bí ọ̀túnla ìgbà tó kú bí ọ̀la tamaki meeting àti pàpà àwọn ará strange faces ní àdúgbò wa ní ìsàlẹ̀ àfọ̀nyẹ́ lókùnmọ̀ṣọ́ nígbà tó máa di àárọ̀ ọjọ́ tí meeting yẹn máa wáyé àti pàpà àwọn security men wọ́n bọ̀ ń bá di family house wọ́n ní láti sọ láti wo family house wa wọ́n láti máa yin ìbọn débi wípé wọ́n wọ inú ilé nínú family house wọ́n wọ inú family house gangan wọ́n láti máa threaten àwọn obìnrin tó wà nínú ilé pé ibi wọ́n ti ṣe meeting ibi wọ́n ti ṣe meeting ara six forty ní iṣu ìṣẹ̀lẹ̀ láàárọ̀ ọjọ́ náà lọ́n láàárọ̀ ọjọ́ náà so at the end of the day ìgbà tá a rí pé bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn a ní láti relocate meeting venue wa sí ibòmíràn láti safeguard the life and properties of our people in that place but níjọ́ yẹn kàkà kó wá sí mítì yẹn kódà kò yọjú àwọn tí wọ́n ń pera wọn láyélára tí wọn ò ní bíbí tí wọn ò ní ọmọ pẹ̀lú wa àwọn náà ò lè àfẹ́jì mítì yẹn ibẹ̀ nínú ilé tí wàá decide pé pẹ̀lú ọmọ yìí because ìkangun mẹ́rin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú claim alákọ̀ọ́kọ́ ó claim Abbas Abbas lineage Abbas lineage yẹn òun gangan ni authentic one of the authentic nínú méjèèje ta ni ibẹ̀ ni wọ́n lọ tì náà ibẹ̀ wọ́n ti mọ́. àwọn yẹn dín náà ìpè no òun ṣara wa àwọn ayé báyìí la wà ń bí òun sọ pé èèyàn mẹ́ta ni bàbá Abbas yẹn bí of which kì í ṣe mẹ́ta márùn-ún ni wọ́n bí bàbá tó wá pè ní bàbá bàbá tiẹ̀ bàbá bàbá rẹ̀ ó pè ní Yusuf ní ìkangùn yẹn kò sẹ́ni kankan tó ń jẹ́ Yusuf inú bí bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí nínú gbogbo nílé yìí ẹnìkan kan ò tí ì bí ọmọ kankan tí ń jẹ́ Yusufu tó dárúkọ kó bí àwọn àwọn yòókù dẹ̀ ń ṣara wa lẹ́yìn ìgbà tó ní pé àwọn èèyàn gẹ̀ẹ́tì òun tán wọ́n láti tún gbéra ẹ̀ lọ sọ́dọ̀ àwọn kan tó ń pè ní ara lámù àwọn ara lámù yẹn wọ́n wá wọ̀ sílé ayélujára ni àwọn gangan sì kàn fáwọn báwọn yìí sára wa ó tún lọ kéèmù yẹn ajáko yẹ pé àwọn tó sọ yìí gan wòye sáyé lára lẹ́yìn àwọn ara lámù yẹn ó tún gbéra rẹ̀ kúrò ó tún gbéra rẹ̀ lọ sọ́dọ̀ àwọn kan tó ń pè ní sàká àmọ́dù ayélujára àwọn sàká àmọ́dù yẹn náà àwọn náà wá wọ̀ ni sílé ayélujára wọn kì í ṣe lẹ́yìn ìgbà tó ṣe yẹn tó tó di pé àṣírí òun tuntun bẹ̀ yẹn ó tún gbéra rẹ̀ kúrò bẹ̀ yẹn ó tún gbéra rẹ̀ lọ sí òkè àgbẹ̀dẹ ọwọ́ àná sọ pé ẹnìkan ti ń jẹ́ fàṣàásí lókè àgbẹ̀dẹ ẹnìyẹn àfáà ni ó ní ibẹ̀ lòun ti tan mọ́ àwọn bàbá tún jẹ́ kó yẹ pé fàṣàásí òkè àgbẹ̀dẹ tó tún sọ yìí kò sẹ́yìn sọmọlé ayé rárá bàbá tó bí fàṣàásí òkè àgbẹ̀dẹ chauta là ń korúkọ rẹ̀ chauta yóò bẹ́ẹ̀ sì jẹ́ chauta àwọn ẹrú àwọn bàbá wa ní wọ́n tún jẹ́ kó yé e láti bẹ̀ ó tún katapata sí ìsàlẹ̀ àfọ̀n so bí ṣàyè ṣe ká báwo nìyẹn ṣe lè máa jáde ní the whole family family àṣà sọ̀rọ̀ yìí wípé òun kílèmù ìtàngún mẹ́rin at a time ní on third of September yẹn ní gbogbo lé so lẹ́yìn ìgbà yẹn gbogbo lọ́wọ́ á decide pé ah, ọmọ yìí àwọn tí ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní bíbí kò ní nǹkan kódà tó bá wá síbi mítìn yẹn níjọ́ yẹn because ìtọ́ wà lọ́kẹ́ ni pé tóun bá ti wá bí mítìn yẹn níjọ́ yẹn ilé máa tú àṣírí òun tán yẹn yẹn wọ́n á sì lé òun kúrò ní ipò yẹn ní ipò jẹ́ kó wá ilé wa decide wípé onídìí pé àṣẹṣẹ tó ń fa ọ̀rọ̀ yẹn gùn mọ́ ẹ fún ní disclaimer letter bíbẹ́ òun sọmọ nínú ilé wa kò ní bíbí kò lẹ́nì kankan ẹ fún ní disclaimer so pápápá wọ́n lẹ ibẹ̀ náà candidate ilé ti nominate láti pilẹ̀ wọ́n ní kéèyàn ó sì remain padà síbẹ̀ yìí pé ká continue láti máa fa struggle yìí lọ bí àrìyàn ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ìtò mú wa wálé yìí nípa ọ̀pọ̀lọpọ̀ ń rí ní orí social media títà ń kílẹ̀mù kọ́ ọmọnulẹ̀ ayélujára lòun kò ń ṣe ọmọnulẹ̀ ayélujára o jírúdà tẹ́lẹ̀ kò ń ṣe ọmọnulẹ̀ ayélujára tògbómọ̀ṣọ́ torí àlẹ́ sọ pé so kì í sọ ọmọ nílé ayélujára torí pé ilé ayélujára tá à ń dàpọ̀ yìí fún gbogbo àwa tá a bá mọ̀ nípa rẹ̀ ilé ayélujára pọ̀ gan ní south west yìí tẹ́ Kwara state ilé ayélujára wà bẹ́ẹ̀ nílọrin bẹ́ẹ̀ dé òkè ọdẹ ẹ̀rí ilé ayélujára ń bẹ kódà ní ìbàdàn tá a wà yìí ilé ayélujára wà ní ìbàdàn bíi tẹ́ ẹ bá lọ sí Ọ̀ṣun state nílà ọ̀ràngún máa nǹkan tó máa ń ka ewì àjọbí ewé kìnnìkan tó máa ń ṣe ewì yẹn ayélujára lòun náà ń jẹ́ tẹ bá dé Badagry ẹ rí ilé ayé rárá ẹni ìwé ẹ tẹ bá dé di south west yìí á rí ilé ẹ̀fín ní rí ilé one member in state power assembly rí báyìí ayélujára ti ní kan from Ìbàràpá side láwọn tá a bá ń follow tech àárín so gbogbo àwọn ayélujára tí mò ń dárúkọ yìí oníkálukú ń jẹ́ orúkọ ara wọn ni we don't have any linkages kankan from anywhere so ilé sọ bóyá ọmọ ilé ayélujára ti bò mí ni àmọ́ ilé ayélujára ti wà lóògùn ọ̀sán kì í ṣe lẹ́yìn ìgbà tí gbogbo kínní yìí tó lọ tá à ń pariwo tí gbogbo àwọn èèyàn ṣáà ń gbariwo wa at the end of the day gbogbo táyì yìí bàbá ṣọ̀wọ́n àná wọ́n ti kú àníyàn wa ní pé bóyá wọ́n á tètè jẹ ṣọ̀ún mi because ṣọ̀ún ló fi wá jẹ lọ́dọ̀ tiwa o nílé ayélujára o àti gbogbo ilé ìmọ̀ọ́mù mẹ́fẹ̀ẹ̀fà yòókù ṣọ̀ún ní máa ń fi wá jẹ torí pé àwọn bàbá wọn ló ní mọ́sálásí bàbá bàbá àwọn bàbá wọn lọ́kọ́ mọ́sálásí Ògbómọ̀ṣọ́ central mosque àwọn ni wọ́n sì nìlú ẹni tó bá sì wù wọ́n ni wọ́n máa ń yàn sórí àpèrè sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́. ìmọ̀ọ́ṣì ìmọ̀ọ́ṣì l'Ógbómọ̀ṣọ́ tó bí yẹn ṣe rí nìyẹn orí ẹ̀ láṣá wà títí wọ́n náà wá ìgbà tí ò sọ̀rọ̀ mọ́ kò sẹ́nì tá a fẹ́ lọ rìpọ́ọ̀ àwọn ọlọ́pàá àwọn agbófinró à wọ́n aráṣọ àgbọn ń wọlé sí wa anything táwa ra sọ báyìí wọ́n bọ̀ wá gbé wa ni ìní ó fà á tí gbogbo àwọn èèyàn fi máa gbọ́ ohùn wa lórí social media káàkiri torí pé ẹni àtẹ̀tù báyìí wàhálà wọn àbá wa ni wọ́n sì arẹ́ sí wa wọ́n ní ká kọ́ ọ́ bọ̀wé ká sì àwọn adáké kékeré àníṣe wẹ̀ mọ́ kódà mẹ́rin irú ẹ̀ irú ẹ̀ pọ̀ gan ká ti wá sí Ìbàdàn ní ẹlẹ́yẹlé ń bì tí wọ́n ń pa àwọn èèyàn lógún ọ̀ṣọ́ wọ́n tẹ̀ pé ẹ̀yìn ayé rárá ẹ̀ sáwà sí àwọn adáké kò ní ṣẹlẹ̀ mọ́ bí ìyẹn ṣe lọ nìyẹn títí sísà fi sùúrù yẹn tó fi di pé ọba Gánjì kábíyèsí o ọ̀gá ẹ̀tọ́ tí wọ́n fi dé bí wọ́n ṣe dé gbàrà I think on nineteenth nineteenth of September last year a ní láti lọ protest again fún ọba yìí pé o lè wọnú ilé Ayílára lÓgbómọ̀ṣọ́ ó lè wọlé wa ó sì gbé wa ní dúkìá gbàmú ló lè wọlé bàbá kábíyèsí ní irú olè wo ẹ gba police station lọ mo ní olè tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ police station oyè oyè oyè inú ilé ni tó yẹ pé kèése òfin kan ní kóòtù kan torí pé ẹ̀yin lẹ́ẹ̀ fi wá jẹ ẹ̀yin náà lákò wá bá bàbá sọ̀hún dẹ̀ ń sọ fún wa nígbà náà lọ́ọ́ yìí pé ṣé lórí ẹ̀sìn ni ṣé lórí ọ̀rọ̀ ìmọ̀mù ni torí pé ká tó lọ síbẹ̀ gan ọmọ ìmọ̀mù yìí gangan ó ti lọ sí ọ̀dọ̀ sọ̀hún ó kó kìdíẹ́ ṣàṣẹ̀ ó ti kó lọ fún sọ̀hún ó ti mú local government origin tó wá fi kílèmù nú ilé tọ́jà yìí pé anybody can claim inú ilé ó wá yọ ní ẹ bàbá ẹ wò ó ọmọlẹ ayélujára ni mí kódà ìgbà báyìí ni mo ti ní local government lọ́wọ́ léyìí tó jẹ́ yí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè sẹ̀rí pé local government authority kò di tání ní kéèyàn jọmọ nù lé yẹn torí ẹni bọ̀dọ̀ lè wá kéèmẹ̀ nígbà táwa wá skul àyìnmọ́yé àwọn skul àwọn ọmọ skul tó máa bẹ́ẹ̀ jó tó máa bẹ́ẹ̀ enjoy something like a eh, bursary award àbí ìwọ̀n kan wọ́n lè wá tó claim ẹ̀ so asájà kí bàbá sáà ti rí ti tẹ̀ bàbá débẹ̀ ta débẹ̀ asàlàyé fún bàbá bọ́rọ̀ ṣe jẹ́ bọ́rọ̀ ṣe jẹ́ bọ́rọ̀ ṣe jẹ́ nìyí bàbá yẹn ni òun ọ̀dà sọ̀rọ̀ ẹ̀sìn o àní ìṣe léyè sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìdílé ni ìtẹ̀ ẹ̀sìn ìjọba lé lórí lókun ọ̀sán tá a fi ń pè yín lọ́ba òun náà ní pé ẹ̀yin náà lè mójútó gbogbo lé bàbá wa ní ká jókòó bàtà jókòó ta pìsẹ́ǹtì ọ̀rọ̀ atán yanyan bàbá ní nítòsẹ̀lẹ̀ ń sìn nǹkan tó kéré ni ṣùgbọ́n àwọn ó ṣètò lórí ẹ̀ sọ́dá yín lójú pé ọmọ yẹn sọ wọ́n lẹ́yìn àná dá wa lójú ó dá yín lójú àná dá ó dá yín lójú àná dá tí kò bá dá yín lójú tí ẹ bá rí ọ̀rọ̀ sọ tí a bá padà ṣe ìdájọ́ bẹ́ẹ̀ ló parí sí bàbá wa invite yẹ wọ́n fún un lọ́jọ́ wọ́n ní kó kó àwọn representative ẹ̀ wá láti ilé ayíléré láti ilé ayílára wọ́n pe àwa náà wọ́n ní àwọn representative wa káwa ní òkó wa láti ilé ayílára wọ́n wá ṣe panel wọ́n dá panel lẹ̀ panel yẹn ààrẹ àgọ́ was there ìyálòdì ọ̀pọ̀ pọ̀ ṣọ́la was there abẹ́ṣẹ̀ was there abẹ́ṣẹ̀ àti bara yes àwọn márùn tí wọ́n wà bẹ́ẹ̀ nìyẹn but abẹ́ṣẹ̀ because he is a muslim wọ́n fi ẹ́ di panel yẹn so wọ́n yẹ pé wàá rẹ̀ débẹ̀ ó púrúfù títí ẹ̀ gbogbo àwọn tó kó wá pátápátá àwọn tí wọ́n fọ̀ sí kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ tí òye sọmọ inú ilé àwọn ni lẹ́yìn ẹnìkan ṣoṣo tọ́jẹ́ sí àgbà àti nkira ìlú mọ́gàjì nìkan ló wà pẹ̀lú ẹ̀ kò sì sáré ló wà pẹ̀lú ẹ̀ òun lọ́mọ tó rí tó ṣàdùwà pẹ̀lú ẹ̀ gbogbo àwa táwa láti ilé ayélujára tá a jẹ́ àkíkí ayélujára oríjìnà ayélujára apá àwọn tiwa náà kalẹ̀ wọ́n ní ká pàtàn wọ́n kàlù pàtàn kò rí ìtàn kò rí tàn lẹ́yìn ọ̀rẹ́ ní padà wọn ń dàpọ̀ kan lára wa yí pé bàbá kan ló sọ̀tàn fún un pé ọmọ bẹ̀ lòun à. bàbá ṣe so lẹ́yìn ọ̀rẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí sọ yẹn tán kábíyèsí níta lọ ìgbà tó máa di alẹ́ the same day bàbá kábíyèsí ránṣẹ́ fún ìyá rẹ̀ pé gbé ìyá rẹ̀ wá sí pé obìnrin lọ́mọ ẹni tó ń bímọ fún wọ́n sì gbé ìyá rẹ̀ wá nígbà tó ń gbé ìyá rẹ̀ wá sorry nígbà wọ́n gbé ìyá rẹ̀ sílẹ̀ ìyálóde sọ̀rọ̀ ìpè gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin ìyá obìnrin ní obìnrin mìíràn níbi tá a dé yìí ẹ jẹ́wọ́ ibi ọmọ ẹni tí ń ṣe ìyá balẹ̀ mọ́lẹ́ ayélujára ìyá náà wọ́n mẹ́rin kankan o òun ọ̀mọ ẹnìkan kan yá ayélujára lẹ́yìn ẹnìkan tí ń jẹ́ sínífà wọ́n á ní sínífà wo ọwọ́ á ní sínífà aláàjì làtí nílé kéwú ló. ṣẹ́rí fídíò yẹn gùn gan o ṣẹ́rí but màá play rẹ̀ tán ṣé rí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tí àwọn ilẹ̀ ilẹ̀ ara sọ yìí nǹkan yàn kọ́ péré ló clear gbogbo ẹ̀ pátá just only one thing péré ló clear rẹ̀ tó jẹ́ ká mọ̀ wípé there is something there is something there is green snake under the green grass nǹkan yàn kọ́ péré ló jẹ́ ká mọ̀ pé green snake under the green grass nǹkan yẹn kan yẹn a máa débẹ̀ má wọlé. báwo ló ṣe yẹ sí yín ìyá yóò sọ nǹkan èmi tí mo sọ̀rọ̀ yìí mo á bí ìyá yẹn lẹ́yìn ká ah, téèyàn bá lọ́kọ níbì kan ẹ gbọ́dọ̀ ní ẹ̀gbọ́n ọkọ ẹ gbọ́dọ̀ ní àbúrò ọkọ irun ẹ gbọ́dọ̀ ní àwọn tẹ́ẹ̀jọ ṣorogún nínú ilé ìyá yẹn ah, ní àwọn. confam o ẹ ti pé wọ́n ní kí mọ́mú provide ìyá ọkọ àbí kìnnìkan gbà kan màá wá play nínú àwọn tí wọ́n jẹ́ bí àbúrò sí bàbá Imam Taliatu but ẹ jẹ́ ká bá gbọ́ lè lọ́nà ọ́díò yẹn péré ó nọlifáì gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wípé irọ́ ni yes ọ́díò tí màá play fún yìí ó nọlifáì gbogbo nǹkan táwọn ènìyàn sọ pé irọ́ ni but ẹ̀yin fámìlì ayé lára èmi máa gbà yín nímọ̀ràn pé tẹ bá fẹ́ jẹ́ kọ́rọ̀ yìí yanjú ohun tó fa ìjà gangan ni kẹ́ sọ síta. So ẹ má dẹ̀ gbé wá sórí social media tẹ bá ti gbé sórí social media eku máa dá sí ológbò máa dá sí ajá máa dá sí ẹni tó ní làákàyè máa dá sí ẹni tó ní làákàyè náà máa dá sí òmùgọ̀ máa dá sí dìdìrín máa dá sí ọ tẹ bá fẹ́ gbé sórí social media ohun tó fàjà gọgọgọgọ kan ní kẹ́ bá wa sọ síta kì í ṣe nǹkan tó fa wàhálà lélẹ̀ ẹ kàn ṣe excuse ni. ẹni àwọn olè kan o òun sì bí ẹnì kankan síbí ṣùgbọ́n wọ́n sọ wípé kò wọ́n sọ wípé ilé ayé lára lòun bí wọn sí. ètò wa mú ọ̀rọ̀ yẹn dùn ní pé gbogbo àwọn gbogbo àwọn tó yà lórí chátì ẹ̀ wọ́n sọ pé ẹnìkan ìyá ṣùgbá ẹnìkan táírù ìyá ẹ ọ̀sá ìdárúkọ márùn-ún àbí mẹ́fà gbogbo àwọn tó dákọ̀ ẹ tó láwọn ẹjọ́ jọ́ ọmọ bàbá lóko wọn sọ wọn ti sọ ọmọ nílé ara kódà àbí wọn rí bí bó ṣe sọ yìí kó pòdúsì fọ́tò bàbá rẹ̀ ó produce fọ́tò bàbá bàbá rẹ̀ bàbá tó bí bàbá rẹ̀ ó produce àwọn àgbàlagbà àánú lé tí wọ́n bá lè àdẹ́fà ẹ̀ bọ́ kò lè produce so bàbá mọ́sàjì inú ilé wa nílẹ̀ ayélujára tó jẹ́ the headed person àwọn ni wọ́n jókòó bí báyìí àwọn ni wọ́n jókòó yìí bàbá tí wọ́n lóògùn tí wọ́n dé fìlà tí wọ́n tẹ̀ yìí àwọn ni mọ́gàjì inú ilé ayélujára kò sẹ́lòmíì akọ̀wé ayélujára nì àwọn ni wọ́n jókòó pẹ̀lú àyíì bàbá tó jẹ́ chairman inú ilé Ayílára wọn ò tẹ̀lé wọn wá torí pé wọ́n ṣàìlera so frequency wọn máa ń tọ̀ so wọn náà wọn báwo làwọn ṣe wá máa tọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú that is why tí ò jẹun bá wa so lẹ́yìn àwọn ilé ìkò sẹ́ni ọ̀kan tó ń jẹ àwọn kan mọ́. bàbá tó wá sí yàn. so bàbá tó wá sí yàn òun yìí bàbá yẹn sì mọ ìtàn kò síbi kankan tẹ́nìkan kò mọ̀ inú bàbá tó bí èmi bàbá yẹn láti pe ẹni tó gbé wá sílé ayé lára pé Yusufu yusuf wọn pẹ̀lú náà yusuf situ níbo lẹ ti rí ọmọ yunusa yìí ibo ló ti jáde wọ́n ní láti wọn sọ yìí pé ibùn abbas ni bàbá tèmi ń béèrè yìí pé ta ló bí gbogbo àwọn ọmọ tọ́jà látà abbas gbogbo wọn pátápátá àjọ gbé ghana ni a sì mọ mọ́ká because a ní family house bí family house la ní ní ghana tó yẹ pé is domicile or, or is dominated by all the ayilaras gbogbo wọn la mọ̀ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan bàbá Yusuf sítù yẹn wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́díláìlá ìlàwà tí mo bá parọ́ kọ́lọ̀ wa kó mú mi. bàbá yẹn láti máa sọ fún bàbá mi pé kìí sọ ọmọ bẹ́ẹ̀rùn àwọn kan tì síbẹ̀ yẹn tí mo bá parọ́ kọ́lọ̀ ń bínú sí mi. dádì mi sí dádì mi sí ìgbà tí bàbá Yusuf yẹn kúrò bẹ́ẹ̀ dádì mi láti máa sunkún wípé tún bí orí tó ṣẹlẹ̀ ni láti tàn wá nípa tù torí pé táyì ti lọ nílé ayé lára ní ilé ayé lára ìdílé ọba ni wá àyíjẹ́ olú ẹ̀rí pé nínú orúkọ rẹ̀ tẹ́lẹ̀ àti Yunus olùsínà ló pera ẹ̀ kò sí ọmọ nínú ilé ayé lára kankan tí ń jẹ́ olú adé ni wá adé ni wá èmi tí mo sọ̀rọ̀ yìí adémọ́lá ni mò ń jẹ́ kò sọ́mọ ilé ayé lára kankan tẹ́ẹ̀rì tí ò ní adé àyíjẹ́ olú nígbà tí bàbá rẹ̀ kú bàbá rẹ̀ tó pè ní bàbá rẹ̀ ìta gbọ́ ni wípé ilé kan tí wọ́n ń pè ní ilé agbọ́mọ̀mí tá à ń pè ní ilé mọ́gàjá ajílóba ibẹ̀ ni wọ́n lọ sin bàbá rẹ̀ sí kí ló dé tó wò sí bàbá rẹ̀ sí nílẹ̀ rárá ó tún sọ wípé ìyàwó mẹ́ta ni bàbá òun bí ni bàbá òun ní ọmọ tí bàbá òun sì bí ok ọmọ tí bàbá òun sì bí ọmọ ọmọ fifteen fourteen lórí bàbá òun bí láti ọjọ́ tá a ti ń fa ọ̀rọ̀ yìí àwọn ọmọ ìyáálé méjèèjì yòókù wàláhì làzí àìmọ ilé ayé lára o. so lẹ́yìn lẹ́yìn bàbá sọ̀hún mo sọ fún sẹ́ẹ̀tì panel wọ́n gbọ́ ògùn kìíní wọ́n gbọ́ ògùn kejì ibẹ̀ ni wọ́n ti rí pé ah, ibi ìtàn tá à ń sọ ni wọ́n ti rí pé ah, ọmọ ilé ìfọwọ́ ni wọ́n lò pọ̀ wọ́n dẹ̀ ní kó step aside ní October twenty fifth twenty twenty three ìpè kó padà wọn náà ah, bàbá tó wá ń sọ bàbá sọ̀hún sọ wípé ìjọ nílé mọ́ ń wo ṣùgbọ́n padà sílé ayé rárá kọ́ ọ lọ sẹ́tù ọ̀rọ̀ rẹ pẹ̀lú wọn step aside ìtí bàbá yẹn sọ nìyẹn láti ọjọ́ láti October twenty fifth mo fi kọlọ́run àbúrà sí i bàbá bá lẹ́yìn. Ah. ṣẹ́rí ẹ tó bá nílà ká ẹ bẹ́ẹ̀ yẹn ẹ máa wo wọ́n sọ ọ̀rọ̀ yẹn wípé ọba sọ wípé kí ìmọ̀mù tọ́lé àtù kó lọ sẹ́tù ọ̀rọ̀ àwọn pẹ̀lú ilé Ayilara tó bá já sí wípé ìmọ̀mù tọ́lẹ̀ tó bá kí ń ṣe ilé ọmọ Ayilara rárá ni Ṣọ̀ún ò ní sọ wípé kó lọ sẹ́tù àbí ẹni tí ò kì í ṣọmọlé àtọ́làtọ̀ wọ́n ẹ̀tọ́ bá ṣe sọ pé kó lọ sẹ́tù sẹ́tù ló fẹ́ sẹ́tù ṣùgbọ́n ó ti ṣúọ̀ wípé nǹkan kan ló wà ń bẹ́ẹ̀ kì í ṣe kọ́tà tí wọ́n ń gbé síta wípé kì í ṣe yín rárá kì í ṣe there is green snake under the green grass there is green snake under the green grass ọba sọ wípé ẹ lọ sẹ́ẹ̀tù ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọmọlé kan náà ni wọ́n nǹkan kan ló ń fàjà nǹkan tó fàjà yẹn lọ yanjú ẹ̀ tí ò bá kì í ṣe ọmọlé rárá ni tí kábíyèsí náà dẹ̀ mọ̀ pé kì í ṣe ọmọlé kábíyèsí ò sọ pé kó lọ sẹ́ẹ̀tù ẹ̀ ṣé oyè yín àbí oyè yín ooo ẹ dábẹ́ yẹn padà díẹ̀ ẹ dábẹ́ yẹn padà díẹ̀ kẹsùn bọ́. láti October twenty fifth ìforúkọ náà wà búra sí bàbá bá lẹ́yìn àgbúrò ẹnìkan ní jẹ́ àdìkẹ́ o kò lè yọjú sínú ilé ayé rárá kàkà tó fi lọ kóòtù ló gbà lọ lẹ́yìn lẹ́yìn àwọn league of imam and alfas ló gbọ́n sọ àwọn náà sit lórí ẹ̀ àwọn náà discover the same thing ọmọ yìí ò ṣe bí ọmọ inú ilé wọn wọ́n rọ̀ yí pé kó no step aside kóòtù ló gbà lọ lẹ́yìn eléyìí àwọn tá a pè ní àwọn special committee on Islamic affairs so lẹ́yìn eléyìí bàbá aṣọ̀run mo lè sọ pé wọ́n sẹ́ẹ̀tì panel wọ́n gbọ́ ògùn kí ni wọ́n gbọ́ ògùn kejì ibẹ̀ ni wọ́n ti rí pé àà. Ah, ibi ìtàn tá à ń sọ yẹn ni wọ́n ti rí pé ọmọ ilé ìfọwọ́ ọmọ ọlọ́ wọ́n dẹ̀ ní kó step aside ní October twenty fifth twenty twenty three ìpè kó padà wọn náà bàbá tó wá ń sọ bàbá sọ̀hún sọ wípé ìyọ́ nílé mọ́ ń wo. ìyọ́ nílé mọ́ ń wo wọ́n ní ọba sọ̀hún sọ wípé ìyọ́ nílé mọ́ ń wo ṣùgbọ́n padà sílé ayé lára kọ́ ọ lọ sẹ́tù ọ̀rọ̀ rẹ pẹ̀lú wọn. ṣùgbọ́n padà sílé Ayílára kò lọ sẹ́tù ọ̀rọ̀ rẹ pẹ̀lú wọn ìtumọ̀ ẹ̀ ni pé ká ní pé ọba ọba kọ̀ǹfàm pé ọmọlé Ayílára ni ọba ò ní sọ pé kó lọ sẹ́tù ẹ̀ àbí ìgbà tí yóò kì í ṣe ọmọlé èèyàn tí yóò kì í ṣe kí ló fẹ́ lọ sẹ́tù ìyá máa gbọ́ nìṣó so there green snake green grass under the green grey under the green grass àbí kí wọ́n pè green snake under the green grass. step aside ìtí bàbá yẹn sọ yẹn láti ọjọ́ láti october twenty fifth mo forúkọ ọlọ́run àbúrà sí bàbá bá lẹ́yìn àgbúrò ẹnìkan ní jẹ́ àjíkẹ́ o kò lè yọjú sínú ilé ayé rárá kàkàdé mi lọ kóòtù ló gbà lọ lẹ́yìn lẹ́yìn àwọn league of imam and alfas ló gbọ́n ṣọ àwọn náà sit lórí ẹ̀ àwọn náà discover àti sẹ́nìkan ọmọ yìí ò ṣe bí ọmọ inú ilé wọn wọ́n rọ̀ yí pé kó o no step aside kóòtù ló gbà lọ lẹ́yìn lẹ́yìn àwọn tá a pè ní àwọn special committee on islamic affairs tó yẹ pé àwọn ni wọ́n ṣètò gbogbo ọ̀rọ̀ islam lógbómọ̀ṣọ́ àwọn náà tún lábẹ́ àwọn bàbá tí wọ́n jókòó yìí ààrẹ mùsùlùmí ọ̀fùnkúnṣọ́ land. àwọn náà tó kí bá rẹ̀ wọ́n tó kí findings the same thing àwọn náà tún rí pé ọmọ yìí ò ní bíbí pẹ̀lú wọn kàkà tó fi ṣe bẹ́ẹ̀ is from court to court is one injunction to another is one injunction from one ó wá instigate àwọn èèyàn online facebook àwọn èèyàn ni wọ́n wá ń promote ẹ̀ yípe ọmọ ilé ni ọlọ́mọ sọ fún òun ò bí ọmọ ẹ̀yin aráàta sọ yí pé ó bímọ wọ́n ní ẹ à ń parọ́ ọmọ ni ẹ kíní kan ó tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. kábíyèsí. sí kábíyèsí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kábíyèsí ó ń bú kábíyèsí ó máa bá kábíyèsí sọ̀rọ̀ bí wàá ti ń gbá ẹgbẹ́ bàbá ńlá bàbá rẹ̀ sọ̀rọ̀ ìdílé ayélujára à sí nínú nǹkan yẹn. so ìdílé sọ̀hún pẹ̀lú gbogbo tí sọ káàkiri pé torí pé ọba jẹ́ christian ńlọba fẹ́ fi yọ òun kúrò. ẹ máa gbọ́ o lórí ọ̀rọ̀ pé Murtala tún sọ̀rọ̀ sí Ṣọ̀ún hmm? ẹ wá gbọ́ Imam Murtala tún ti ṣe àtúnṣe lórí ẹ̀ ẹ gbọ́. àbí ẹ rò pé ìwé náà ń sọ̀rọ̀ sí ẹ má bínú. àbí ẹ rò pé ìwé náà ń sọ̀rọ̀ sí ẹ má bínú mọ̀lùkúnṣe láàrin ìsìn ìtí mọ̀kàn fi dá lójú ni pé kódà tó fi dórí yútúbà tí mo ṣe ní jìnnà tó kọjá èmi ò lẹ́mìí pé mo fẹ́ kan sọ̀hún lábùkù torí pé àpẹẹrẹ sọ̀hún kì í ṣàpèjì téèyàn gbọ́dọ̀ kan lábùkù béèyàn bá sì fi ojú rénà ọlá kò mọyì ọlá yẹn kò mọyì ẹni àwa sì mọyì ọlá ẹni ọlá ẹni ọlá bá ń bẹ ní lá ń bẹ lára ẹ̀ kò ní fojú rénà ọlá torí bẹ́ẹ̀ àpẹẹrẹ ìṣọ̀hún ọlọ́mọdé ọba yìí gbogbo ojúmọ́ olúmọ̀ gbogbo ẹni tó bá rí gẹ́gẹ́ bí àbùkù àbí ó kàn wá lábùkù ó kàn ṣọ̀hún lábùkù ó bú ọba Ghandi ó ṣe kankan àti ọba fúnra wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ làwọn náà rí gbogbo iye pátá ẹ má bínú torí tọ́lọ̀ ṣùgbọ́n lọ́mọ pé mi ò lánìyàn pé mo fẹ́ kàn ọba lábùkù àníyàn tèmi òun ni láti jẹ́ kó bá mọ àlàyé tó ń ṣẹlẹ̀ dáadáa. ẹnì máa ń ṣe ń kábíyèsí. ṣé ti rí pé Imam Talatu ó ti apologize ṣé pé wọ́n ti apologize ìgbà tẹ́mi náà sọ̀rọ̀ wọ́n sọ pé èmi náà bú sọ̀hún èmi máa bú sọ̀hún Ògbómọ̀ṣọ́ ṣé orí mi yìí ni àbí kí ni mo mú dé lẹ́wù yẹn débi pé màá máa bú sọ̀hún Ògbómọ̀ṣọ́ ah. Hey èmi ò bú sọ́hún wọ́n mọ́ṣọ́ o mo tún pariwo pé káwọn èèyàn má bú sọ́hún ni o pé sọ́hún wà lórí innocent lórí ọ̀rọ̀ yìí o ìjà gbọ́rọ̀ ìdílé Ayílára lọ. mo sọ̀rọ̀ orúkọ mi ni Prince Hassan Àbẹ̀yìn tó dá. nǹkan pípẹ́ kọ́ mọ̀ pé Imam Tọ́lẹ́àtò ó ti tọrọ àforíjì lórí èyí yẹn. yàrá pé Yusuf Yusuf wọn pẹ̀lú náà Yusuf sì tù. wípé ká máa sọ̀rọ̀ wípé ah, ó bú Imam Tọ́lẹ́àtò ó bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó bún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó kan Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lábùkù ṣé wọ́n lè gbarú ẹ̀ kí wọ́n kan bàálù ẹ̀ lábùkù ìmámù ti tọrọ apọ́lọ́jì ó ti tọrọ apọ́lọ́jì ìyẹn ti lọ nìyẹn jẹ́ ká gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí ìmámù òun ò rò pé ìmámù ò rò ní rò pé àwọn fẹ́ kan Ṣọ̀ún lábùkù àwọn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ni ṣùgbọ́n sí gbogbo àwọn tó bá wá rò ó pípẹ́ àbùkù ni wọ́n ti tọrọ àforíjì so bygone is a bygone ìyẹn ti lọ so ẹ má jẹ́ ká mẹ́nu bà yẹn mọ́ ẹ tútù àforíjì. àbí ẹ rò pé mi náà ń sọ̀rọ̀ sí i ẹ má bínú. ṣé ń bọ ó ní ẹ má bínú. mo rò pé ṣé báyìí ló ṣe ní tí mo kàn fi dá lójú ni pé ó dà tó fi gbé mi túbà tí mo ṣe méjì náà tó kọjá èmi ò lẹ́mìí pé mo fẹ́ kan sọ̀hún lábùkù torí pé àpẹẹrẹ sọ̀hún kì í ṣàpèjì èèyàn gbọ́dọ̀ kan lábùkù. béèyàn bá sì fi ojú rénà ọlá kò mọyì ọlá yẹn kò mọyì ẹ̀yẹn àwa sì mọyì ọlá ẹni ọlá ẹni ọlá bá ń bẹ ní ẹ̀kọ́ lá ń bẹ lára ẹ̀ kò ní fojú rẹ̀ nà ọlá torí bẹ́ẹ̀ àpẹẹrẹ ìṣọ̀hún ọlọ́mọdé ọgbà yẹn gbogbo ojúmọ olúmi náà gbogbo ẹni tó bá rí gẹ́gẹ́ bí àbùkù àbí à ó kàn wá lábùkù ó kàn sọ̀hún lábùkù ó bú ọba Ghandi ó ṣe kankan àti ọba fúnra wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ làwọn náà rí i gbogbo ihu pátá ẹ má bínú torí tọlọ ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ pé mi ò lánìyàn pé mo fẹ́ kan ọba lábùkù àníyàn tèmi òun ni láti jẹ́ kó bá mọ àlàyé tó ń ṣẹlẹ̀ dáadáa. ẹnì máa ń ṣe ń kábíyèsí pé ó lọ́wọ́ jẹ́ káàmù ogun fẹ̀yà. ṣé ti ṣé kí ó gbọ́ náà ti gbọ́ ìyẹn ti lọ ẹ má jẹ́ ká mẹ́nu bà yẹn mọ́ ìyẹn ti lọ ń pè mọ́mú kábùkù ọba ìyẹn ti lọ ó ṣe kí ni ó ti lọ ó ti lọ nìyẹn. mo sọ̀rọ̀ yìí orúkọ mi ni prince hasan. ẹ ká máa gbọ́rọ̀. so lẹ́yìn lẹ́yìn bàbá aṣọ̀hún mo sọ fún sẹ́ẹ̀tì panel wọ́n gbọ́ ògùn kìíní wọ́n gbọ́ ògùn kejì ibẹ̀ ni wọ́n ti rí pé ah, ibi ìtàn tá ń sọ ni wọ́n ti rí pé ah, ọmọ ilé ìfọwọ́ ọmọdé ọlọ́pàá wọ́n dẹ̀ ní kó step aside ní October twenty fifth twenty twenty three ìpè kó padà wọn náà ah, bàbá tó wá ń sọ bàbá sọ̀hún sọ wípé ìjọ nílé mọ́ ń wo súnmọ́ padà sílé ayé lára kọ́ ọ lọ sẹ́tù ọ̀rọ̀ rẹ pẹ̀lú wọn step aside ìtí bàbá yẹn sọ yẹn láti ọjọ́ láti October twenty fifth mo fi orúkọ Ọlọ́run àbúrà sí bàbá bá lẹ́yìn àgbúrò ẹnìkan ní jẹ́ àdìkẹ́ o kò lè yọjú sínú ilé ayé lára kàkà tóbi lọ kóòtù ló gbà lọ lẹ́yìn lẹ́yìn àwọn league of imam and alfas ló gbọ́nṣọ́ àwọn náà sit lórí ẹ̀ àwọn náà discover àti sẹ́nìkan ọmọ yìí ò ṣe bí ọmọ inú ilé wọn wọ́n rọ̀ yí pé kó o no step aside kóòtù ló gbà lọ lẹ́yìn lẹ́yìn àwọn tá a pè ní àwọn special committee on islamic affairs tó yẹ pé àwọn ni wọ́n ṣètò gbogbo ọ̀rọ̀ islam lógbómọ̀ṣọ́ àwọn náà tún lábẹ́ àwọn bàbá tí wọ́n jókòó yìí ààrẹ mùsùlùmí ọ̀fùnkúnṣọ́ land. àwọn náà tó kí parẹ́ gbé wọ́n tó kí finance the same thing àwọn náà tó rí pé ọmọ yìí ò ní bíbí pẹ̀lú wọn kàkà tí ó fi ṣe bẹ́ẹ̀ is from court to court is one injunction to another is one injunction from one ó wá instigate àwọn èèyàn online facebook àwọn èèyàn ni wọ́n wá ń promote ẹ̀ yípe ọmọ ilé ni ọlọ́mọ sọ fún òun ò bí ọmọ ẹ̀yin aráàta sọ yí pé ó bímọ wọ́n ní ẹ à ń parọ́ ọmọ ni ẹ kíní kan ó tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. kábíyèsí. sí kábíyèsí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kábíyèsí ó ń bú kábíyèsí ó máa bá kábíyèsí lọ́wọ́ bíbá ti ń gbá ẹgbẹ́ bàbá ńlá bàbá rẹ̀ sọ̀rọ̀ ìdílé ayélujára à sí nínú nǹkan yẹn. so ìdílé Ṣọ̀ún pẹ̀lú gbogbo tí ń sọ káàkiri pé torí pé ọba jẹ́ Christian ńlọba fẹ́ fi yọ òun kúrò ọba ò dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìpaapá. justice. wàláì ọba ń sọ wípé orí justice lòun ò dó lé lórí ọba ò dá sí àpèrè yẹn bọ ó fẹ́ incite religion war nínú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ tó yẹ pé Christian Muslim nínú ilé kan náà kọ́dà babaláwo ẹjọ́ máa gbẹ́nu lé papọ̀ ni tí bàbá kan náà jọ bí yín tí ò ṣẹlẹ̀ rí látìgbà tí wọ́n ti dé látìgbà tí wọ́n ti tí sọ̀rọ̀ tí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó ti yẹn exist so in this way a fi àsìkò yìí a fi ń sọ fún gbogbo wa yìí pé bàbá Ṣọ̀ún ò lọ́wọ́ sí gbogbo tọmọ yìí sọ o bàbá Ṣọ̀ún ò sọ yìí pé kí wọ́n yọ lè máa mú o ìdílé wa ìdílé Ayílára ńlá gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ Ṣọ̀ún gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí olórí ìlú wípé kí wọ́n bá wa dá sọ̀rọ̀ yìí bàbá sì dá sí dídá sí bí bàbá dá sí yẹn òògùn iná fa wàhálà torí pé ó ti rí pé gbogbo àwọn bàbá ti rí náà rí òdodo ló fi wá ń sọ lórí Facebook lórí social media káàkiri pé Ṣọ̀ún fẹ́ yọ òun Ṣọ̀ún ò lọ́wọ́ sí Ṣọ̀ún ò rẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà lẹ̀ so ọlọ́run dẹ́ rí mi pẹ̀lú nǹkan tí mo sọ tó bá yẹ pé rọ́ ni ọ̀rọ̀ ọ̀hún mi so mo kí wa dẹ́ lẹ́yìn ìgbà yẹn má bínú tàbí tó parí ọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ lórí ẹ̀sìn fúnra rẹ̀ ó ti gbé bàbá Ṣọ̀ún kábíyèsí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti gbé wọn lọ sí court àtàwọn sọ̀wìn kanṣu ìní sọ̀jù báyẹn lọ lórí àmì ìlú tó gbé lọ ó wà ní court kì í ṣe ìgbà tó lè máa sọ nígbà tó ọ̀rọ̀ tó wà ní kí ọlọ́wà kí ó gba ẹ̀. ok alihamdulilayi ẹ wá gbọ́ nǹkan tó nọlifáyì gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tó kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ pé irọ́ ni ó yá ẹ wá gbọ́. ẹ wá gbọ́ o nǹkan tó nullify gbogbo nullify gbogbo ẹ̀ pátápátá in case of in case of in case it in case pé ti bá parí ẹ mo lè jẹ́ kí mo lè fààyè lẹ̀ káwọn Ògbómọ̀ṣọ́ pè wọlé hmm. Ògbómọ̀ṣọ́ nìkan ni o zero nine one three eight four zero three two seven six hmm. Ògbómọ̀ṣọ́ nìkan ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nìkan lẹ lè pè wọlé o tó bá ti jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ má pè wọlé o a fẹ́ jẹ́ kẹ́ wá dáhùn ọ̀rọ̀ yẹn ìbéèrè tí mo béèrè yẹn ẹ wá dáhùn ẹ̀ fún wa ẹni tó lọ pè wá láti ta ṣẹ́ni yẹn náà kì í ṣe ọmọlé Ayílára a fẹ́ mọ̀ so in case of tá a bá ti sọ pé kẹ́ pè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 òun lè bí ìmọ̀mù Oya, yá ẹ wá gbọ́ ẹ wá gbọ́. dáadáa ni. adúpẹ́ bàbá. ọmọ ń ẹ wò ó kò sí ìyọnu. ẹ ra ìpẹ̀lẹ́. náà mo ní mo bá béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín. ok. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú bàbá ìmọ̀mù wa. ok. mo wá lọ sọ́dọ̀ wọn lánàá ńgbà wọn wá sọ̀rọ̀ wọn ní ẹ̀gbọ́n bàbá wọn ìní mọ̀mọ́ tí wọ́n ń jẹ́ járàtù nílé pírímù. Okay wọ́n ti wá sọ̀rọ̀ yẹn mo ní à èmi ní àwọn bọ̀dà ńlẹ̀ pírímù kódà wọ́n wá lẹ́ngbà ìmọ̀ mo wá ní à mo wá dákun mo ní bọ̀dà lukọ̀ à bọ̀dà àwọn ni kódà àwọn jọ gbénu yàrá kan náà ni à pé kódà mo tún wá dákọ bọ̀dà wà sí wọn ni àkọ́dà àwọn wá lẹ́jọ́ ní nǹkan kan tí wọ́n táwọn jọ pé nǹkan kan náà ni àwọn òfin bàbá bàbá bàbá pé ọ̀rọ̀ yẹn awuyewuye àwọn tó wọ́n jọ du oyè yẹn gbà yẹn wọ́n wá gbé wàhálà kan dìde lẹ́nujọ́ mẹ́ta yìí pé hàn nítorí àwọn fẹ́ kó ṣẹlẹ̀ ni pé kì í sọ ọmọ inú ilé àwọn kan yọ tó ti yé ah. ìmáàmù wa sọ̀tàn bí wọ́n ṣe jẹ́ ń bẹ̀ pé ìtàn ni bàbá tó ṣe àwọn lẹ́ni bó ṣe jẹ́ tó fi kan orí bàbá tàwọn ni tó ti yé báyìí nígbà wọn á sọ̀tàn yẹn fún mi lánàá wọn á fi ní pé kí n pè yín wọn pe bùrà lukman lánàá gan wọn ò píìkì kọ wọn níbi ọwọ́ kágo mẹ́jọ tó lù yẹn wọn á fi wá ní pé kí n pè yín pé kí n kọ̀ǹfàmù ẹ̀ pé tẹ́ bá sọ pé mọ̀mọ́ tán bí yín o ilé tẹ́ bá sọ pọ́ ọmọ ilé tí wọ́n ń ṣe o ilé náà ni ilé bàbá àwọn kò jẹ́ ọ̀rọ̀ tí mo pè yín fún bàbá. òótọ́ ni òótọ́ lọ̀rọ̀ tó sọ sórí bàbá tiẹ̀. ló jẹ́ àbúrò fún màmá mi. wọ́n ní bàbá Imam Tọ́lẹ́àtù ló jẹ́ àbúrò fún màmá àwọn. ẹ máa gbọ́. bàbá kan náà ló bí wọn lé ayé lára. ok. ṣé ń gbọ́ o wọ́n ní bàbá kan náà ló bí wọn nílé Ayílára ẹni tá à ń sọ yìí ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹni ọ̀wọ̀ nínú ilé Ayílára ni o ẹni tó jẹ́ àgbà nílé Ayílára ló ń sọ̀rọ̀ yìí o torí pé àwọn dúró dúró pé ìmọ̀mù ò ní fámìlì àwọn dúró dúró pé kódà kò lè kò lè sọ wípé ah lágbájá yìí ni àbúrò bàbá mi eléyìí ni ẹ̀gbọ́n bàbá bàbá mi eléyìí ni kinní kan wọ́n ní ìmọ̀ọ́mù lè provide anybody òun làwọn ń gbọ́ yìí o òun là ń gbọ́ yìí báyìí sìn tó ń jẹ́ kó yé wa wípé kí ni ẹ jẹ́ ká tuntun bẹ̀rẹ̀ ẹ ń dapòdà sẹ́yìn ká tuntun bẹ̀rẹ̀ kẹ́ gbọ́ dáadáa. àwọn òfẹ́ mọ ẹni tí olódodo làwa wà o. ìyá gàmbàrí number one. Ìyá. Ẹ kúrò lè wá wá. Ẹ kúrò lè kí ni. A dúpẹ́. Ẹ gbọ́dọ̀. Náà. Ta ni yẹn o? Dáúdà ni sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́. Báwo ni o? Dáadáa ni bàbá. Ṣé dáadáa ni? bàbá. ń kọ́. Ẹ wò ó kò sí ìyọnu. Ẹ ra mo ní mo béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín. Ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ pẹ̀lú bàbá ìmọ̀ọ́mù wa. mo wá lọ sọ́dọ̀ wọn lánàá ńgbà wọn wá sọ̀rọ̀ wọn ní ẹgbọn bàbá wọn ni mọ̀mọ́ tí wọn ń jẹ́ Járàtù nílé Pírímù bí wọ́n ti wá sọ̀rọ̀ yẹn mo ní à èmi ní àwọn bọ̀dà nílé Pírímù kódà wọn wá léńgbà ìmọ̀ mo wá ní à mo wá dákun mo ní bọ̀dà lukọ́ à bọ̀dà wọn ni kódà wọn jọ gbénu yàrá kan náà ni. Ah. pé kódà mo tún wá dákọ bàbá sí wọn ni àkọ́dà wọn wá léjò ní nǹkan kan tí wọ́n táwọn jọ pé nǹkan kan náà ni àwọn òfin bàbá bàbá bàbá ọ̀dà pé ọ̀rọ̀ yẹn awuyewuye àwọn tó wọ́n jọ du oyè yẹn gbà yẹn wọ́n wá gbé wàhálà kan dìde lẹ́nujọ́ mẹ́ta yìí pé hàn nítorí àwọn fẹ́ kó ṣẹlẹ̀ ni pé kì í sọ ọmọ inú ilé àwọn kan yọ tó ti yé ah. ìmáàmù wa sọ̀tàn bí wọ́n ṣe jẹ́ ń bẹ̀ pé ìtàn ni bàbá tó ṣe àwọn lẹ́nìí bó ṣe jẹ́ tó kan orí bàbá tàwọn ni so ti yé báyìí nígbà wọn á sọ̀tàn yẹn fún mi lánàá wọn á fi ní pé kí n pè yín wọn pe bùrà lukman lánàá gan wọn ò píìkì kọ wọn ní bí ọwọ́ kágo mẹ́jọ tó lù yẹn wọn á fi wá ní pé kí n pè yín pé kí n kọ̀ǹfàmù ẹ̀ pé tẹ́ bá sọ pé mọ̀mọ́ tán bí yín o ilé tẹ́ bá sọ pé ọmọ ilé tí wọ́n ń ṣe o ilé náà ni ilé bàbá àwọn kò jẹ́ ọ̀rọ̀ tí mo pè yín fún bàbá. òótọ́ ni òótọ́ lọ̀rọ̀ tó sọ sórí bàbá tiẹ̀. náà. ló jẹ́ àbúrò fún màmá mi. náà. ok. bàbá kan náà ló bí wọn lé ayé lára. ok. ẹ ibùn gan bàbá tiẹ̀. náà. ọ̀dọ̀ wọn gangan ni èmi gbé nígbà tí mo kó ní Ghana tí mo dé sí ìlú yìí. ok. gbogbo àwọn irú ìmọ̀mù yẹn ẹgbẹ́ wọ́n bí wọn sí èmi lọ́wọ́ ni. ok. ìrọ̀dọ̀ wọn lèmi gbé ọ̀dọ̀ bàbá tí wọ́n lè mí gbé. ok tí mo fi tí mo fi do níyàwó gan-an ọ̀dọ̀ bàbá wọn ni mo gbé. ok ọmọ náà ọmọ ni àwọn ìmáàmù yẹn pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀ ọmọ náà jẹ́ fún mi. ok ok ọmọ ayélujára gangan gangan gan òun ni wọ́n. ok ok eh, lẹ́yìn ìgbà tí wọ́n bí màmí tán náà bí òun hmm. náà bí náà bí bàbá wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ok. Eh, ìmùkàn àtúnlẹ̀ nìkan bí àwọn dẹ̀ sọ wípé kò lè provide anybody. lẹ́nìkan hmm? tá à ń pè ní onísìgá. bẹ́ẹ̀ ni wọ́n sọ iye onísìgá náà wà nù ìtàn tí wọ́n pa. onísìgá yẹn ló ń ta sìgá níwájú níwájú kẹ́láàsì ọjà gbẹ́mẹ̀. wọ́n ní asana tù wọ́n ń jẹ́. asana ìbejì ni wọ́n. ok. òun nìkan ló kù nígbà yẹn lọ́hùn kó tó di pé wá ta láìsí. ok wọn náà jágbó bẹ́ẹ̀ náà wọn ti ta sìgá. lẹ́yìn tiẹ̀ náà bí ọ̀gbẹ́ni kan tó ń pè láti fa. ok ok. àti fáwọn náà ti ta láìsí. ok ok. táírù ló jẹ́ ló jẹ́ ẹ̀gbọ́n fún gbogbo wọn. ok. lẹ́yìn táírù òun ló kan màmá mi. ok. ló kan àbá tiẹ̀. ok. ló kan áfà náà yẹn. ok. kó tó wá kan mọ̀ tí mo pè láti fa. ok. okay. ọmọ ilé ayélujára gidi gangan wọn. ok ok. àwọn yẹn kàn fẹ́ gbé ogun ìdíje ogun ìdíje ni. bó bó ṣe jẹ́ náà nu kàn fẹ́ ṣe náà kò dẹ̀ sí nǹkan tó wà ń bẹ̀ bàbá ju pé gbogbo ọ̀rọ̀ tí màmú ń sọ àwọn mm. èèyàn ti nífẹ̀ẹ́ rẹ̀ kódà mm. ẹnu pé mo kàn gbọ́rọ̀ yẹn ń jẹ̀ta ìgbádùn bàbá mm. àfìgbà tí mo dọ́dọ̀ wọn lánàá tí mo jókòó pẹ̀lú wọn báyìí tá a jọ sọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé bọ́ wọ́n ní ìtàn àwọn táwọn sọ̀hún àwọn ò tó sọ fún wa wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe ṣe sọ ìgẹ́lẹ́ náà ni kódà wọ́n sọ wípé ìgbà tí wọ́n nígbà tí mọ̀ ok ṣé ok wọ́n nígbà tí bàbá tó bí ẹ̀yin ṣaláìsí mọ̀mọ́ tó padà sọ́dọ̀ bàbá àwọn bẹ́ẹ̀ni. kẹ́lí bá mọ̀ pé wọ́n kọ́ ọ̀rọ̀ ẹ̀dọ́ bẹ̀. ó sọ ó sọ ó sọ délẹ̀ tó tọ́. Mhm. bẹ́ẹ̀ni. nítorí nígbà tí ẹ tó bí tó bí èmi tó sí ó ṣaláìsí. ok ni màmá mi tẹ̀sẹ̀ wá padà sọ́dọ̀ bàbá tiwọn. ok tó jábúrò wọn. tó jábúrò wọn. ok wọ́n jọ gbẹ́nu ilé kan náà wọ́n jọ jẹun inú ilé kan náà ni. ok ok ok. ó tó di pé mi wá dé bàbá wọn níbẹ̀ tó dẹ̀ mọ́ pé obìnrin ò lè tọ́jú ọkùnrin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ni wọ́n fi wá fa èmi lé bàbá tiẹ̀ ní ọwọ́. ọwọ́ kó máa tó kó máa tọ́ èmi. ok. sọmọ pé wọlé ìyá sì nìyẹn. ok. Okay. sọ pé wọlé ìyá náà jáfẹ́ mi yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. èmi ti kó lè bàbá mi ọwọ́ lé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ilé ìyá lẹ́yìn wà báwọn. bí mo ṣe wà yìí nìsín gan tànà gan ọwọ́ lé ìyá mo bá dé ìlú bòmbì. ok ok. tó fi jẹ́ sọ́dọ̀ bàbá tiẹ̀. lẹ́yìn gbé. bẹ́ẹ̀ni. ibùn gan gbogbo òwe tí mo ṣe nígbà yẹn gbogbo òun tí mò ń kọ tí mò ń ṣe bá tí mò ń sagbọn tí bá fẹ́ sàn ìwé tí mò ń ṣe yórùkọ mi dání. Karim Tẹ́lá àtúrò wà ní gbogbo òwe mi. ok ok. gbogbo òwe tí mò ń gbà mo mọ ọlọ sí skul ni o mo ń ṣe gbádùn mo ń sagbọn ni o Karim Tẹ́lá àtúrò ni mo ń fi sí. ok nígbà tó di pé àwọn ọmọ wa ń dàgbà ni mo wá dà sí Karim Salami. ok ok bọ́lá yìí mo ṣe yí yẹ. àgbọ̀yé mo gbọ́ yé dáadáa dáadáa. tó bá dé ọ̀dọ̀ rẹ̀ náà gan-an mo ṣe ṣàlàyé yìí ló máa ṣàlàyé fún ẹ. ok kò sí ọ̀nù bàbá. gbogbo àwọn ẹ̀gbọ́n tiẹ̀ tó jẹ́ gbẹ́ ẹ̀ ọmọ náà jẹ́ pèmí. Ah, ah. pátápátá tó lórí ètí ìyáálé ìyáálé ìyá rẹ̀. ok. tó bí ọmọ náà jẹ́ fún mi. ok ok so kò sí kọ́lùkọ́ ọ̀kan bẹ̀ ẹ̀yin lẹ́ni <laughs> lẹ́ni bá yanjú gbogbo kò sí ọ̀rọ̀ bàbá ìtọ́nà ṣe ti ṣe ó ti ṣe láti pé àwọn èèyàn náà kàn ní wọn ò fẹ́ wọn ò fẹ́ gbà fún ni níta ẹ̀ fà fà fà kó tó dórí oyè ó tó dórí oyè tán náà ẹ̀ tó wá jáwọ́ wọ́n á fẹ́ fi ìtàn yẹn dá wàhálà lẹ̀ láàrin ìlú pé kì í sọ wọn nólé àwọn ìmáàmù náà ah. wọ́n kọ ìtàn wọn wá ah. gbé sí ah. orí Facebook gan lónìí wọ́n ti wọ́n sì ti sọ fún mi látàlá àtàná làwọn ti gbọ́ ni wọ́n ti dákọ̀ ókọ mọ̀mọ́ ti yín wọ́n dákọ̀ ìtìjà yẹn náà pé ọjà gbúnbẹ̀ wọn ti ń tà bẹ́ẹ̀ ti ṣàlàyé náà gẹ́rẹ́ náà ni. ó tẹ̀sí gbàgbé orúkọ lé orúkọ lé màmá ó sì jáyẹ ni mo fi mo gbàgbé orúkọ lé wọn ni. ok ìyẹn yóò sì jáyẹ mo gbàgbé orúkọ lé wọn ni ìgbàgbé orúkọ lé wọn fún ẹ gan. òṣìṣẹ́ ọ̀nù bàbá ẹ ti ń gan ọlọ́run bá wa lọ́rẹ̀ mí ẹ bá ń kí màmá náà àti àwọn dá. ṣe ti rí nǹkan báyìí conference tí fámílì Ayilara ṣe ṣe rí pé ọ́díò yìí ó ti nullify conference yẹn wọ́n ní ìmọ̀mù ò lè tọ́ka sẹ́nìkan báyìí ẹ̀yin náà ẹ wá gbọ́ ẹ tún tún ọ́dún yẹn gbọ́ ẹ tún tún gbọ́ ó ó gbọ́ ẹ tún tún gbọ́. ẹ kúrò lè wá wá. ẹ kúrò lè sí dáadáa ni. àdúpẹ́. ni yẹn o. dáúdà ni sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́. báwo ni o. Dada ni bàbá. ṣé dada ni. ọmọ ẹ kò sí ìyọnu. ẹ ra ẹ ní bá kan lọ́wọ́ yín. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú bàbá ìmáàmù wa mo lọ sọ́dọ̀ wọn lánàá nígbà wọn wá sọ̀rọ̀ wọn ní ẹ̀gbọ́n bàbá àwọn ni mọ̀mọ́ tí wọ́n jẹ́ jàràtù nílé pírímù bí wá sọ̀rọ̀ yẹn mo ní à èmi ní àwọn bọ̀dà nílé pírímù kódà wọ́n wá à wọ́n á dákun wọn ní bọ̀dà à Ah. pé kódà mo tún wá dákọ bàbá wa sí wọn ni àkọ́dà wọn wá léjò ní nǹkan kan tí wọ́n táwọn jọ pé nǹkan kan náà ni àwọn òpin bàbá bàbá bàbá ọ̀dà pé ọ̀rọ̀ yẹn awuyewuye àwọn tó wọ́n jọ du oyè yẹn ń gbà yẹn wọ́n wá gbé wàhálà kan dìde lẹ́nujọ́ mẹ́ta yìí pé hàn nítorí àwọn fẹ́ kó ṣẹlẹ̀ ni pé ah. kì í sọ ọmọ inú ilé àwọn kan yọ ọ́ tó ti yé ah. ìmáàmù wa sọ̀tàn bí wọ́n ṣe jẹ́ ń bẹ̀ pé ìtàn ni bàbá tó ṣe àwọn lẹ́ni bó ṣe jẹ́ tó kan orí bàbá tàwọn ni tó ti yé báyìí nígbà wọn á sọ̀tàn yẹn fún mi lánàá wọn á fi ní pé kí n pè yín wọn pe bùrà lukman lánàá gan wọn ò píìkì kọ wọn. hello waaleykum salaam àwọn àníyàn ṣe torí ètò lẹ́sẹ̀ pé. ok gbogbo ayé ń gbọ́ yín sá. ok ẹ kú ètò ẹ kú àtàárọ̀. àwọn àníyàn sá. ọlọ́run ti dáadáa fún wa. àmín sá. tọ ọ̀rọ̀ tí ń lọ ní Ògbómọ̀ṣọ́ ọmọ pẹ̀lú ọ̀rọ̀ ìmáàmù wa hmm. àwọn ará ilé wọn ní tógiri ọba lanu aláǹgbó lè wọbẹ àwọn aláàánú ilé gangan àwọn ni alábòsí ní now àwọn òye kan ń bẹ tó jẹ́ wípé kìí ṣe class rep kìí ṣe oyè àdúgbò wípé èmi náà ti kọ́lé sádùúgbò mo lè jẹ́ kó tó di pé yín ó ní access àti joyè inú ilé ẹ̀gbọ́n àti joyè lógúnmọ̀ṣọ́ ìdílé mẹ́fà ní jẹ ìmáàmù hmm. ìdílé tó bá kàn dẹ̀ ní ọ̀fà ọmọ òye lẹ̀ hmm. ṣùgbọ́n gbà tí kí bàbá àná tó kú kó tó kí bàbá ṣaláìsí kí bàbá tó ọba tó wájà àwọn muslim community lógúnmọ̀ṣọ́ wọ́n ṣe dáadáa púpọ̀ wọ́n lọ bá bàbá wọ́n ní bàbá ẹ dákun táwọn kristian bá fẹ́ yan olórí fúnra wọn náà máa ń yàn táwọn oníṣẹ̀ṣe bá fẹ́ yan olórí fúnra wọn náà máa ń yàn ẹ dákun fáwa náà níjọ ọ̀dà káwa náà máa yan olórí fúnra wa. sẹ́ńgẹ́tì hmm. ni bàbá dẹ̀ fún wọn yọ̀ǹda nínú àti ń jẹ ìmáàmù lÓgbómọ̀ṣọ́ tá a wà yìí tá a ti ń jẹ ìmáàmù irú tí bàbá ìmáàmù ò ní sẹ́ pàṣù níbi screening tí wọ́n pàṣù tẹ́sì kò tí ì sí ìmáàmù náà ẹnu mi gbà kò tí ì sí ìmáàmù náà tó bá sùn rẹ̀. Hmm. kò tí ì sí ìmáàmù tó bá sùn rẹ̀ torí wọ́n ṣe ẹ̀ nọ́ọ̀sì training fún wọn láti inú ilé ẹjọ́ kọ́ bẹ̀rẹ̀ hmm. wọ́n sọ wọn kò wọ́n ka wọn kó lè tó mẹ́ta nígbà tọ́rọ̀ ilé bẹ̀rẹ̀ ibi tábòsí ti wá lélẹ̀ à ń pe àwọn kan bẹ́nu lé ọjọ́ máa yí lára tẹ̀sán hmm. àwọn kò gbogbo mọ̀ sọ kí ti gbogbo ọmọ ilé náà ni gbogbo ọmọ ilé náà ni ọmọ gbélé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn kan wà ní àwọn kan wà ń ta wọn wà káwọn kan wà ní diaspora but wọn ti rí ìmá wọn ti rí wà sí ìmáàmù. ọmọ ọmọ gàmbàrí ni mí nílọrin bọ iye gbélé èkó lè ní gbé. tọ sókè wá délé lè fi kẹ́tẹ̀kẹ́ sọ pé láíláí. tọ now wọn wá gbàtà àwọn kan wá wà nù ilé tá a ti ń gbọ́ wà sí bàbá ìmáàmù ti pẹ́ tọ́mọ̀ pé àwọn ló mọ̀ kan ní abẹ́kúta wọ́n máa ń lọ bí wá wọ́n máa ń lọ bí tí bàbá ìmáàmù bá fẹ́ ṣe ẹ́ ní ìnáwó hmm. bẹ́ẹ̀ fẹ́ ṣe ìyàwó ni wọ́n fẹ́ ṣe wòlímọ̀ ni wọ́n fẹ́ ṣe nǹkan lábẹ́kúta ni wọ́n lọ. ibi ògá ìgbà tán fún bàbá ìmáàmù ní oyè ìmáàmù ní abẹ́kúta ìdílé lọ láti lọ dúpẹ́ lọ́wọ́ wọn. Hmm. ìgbà ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí kí ìsara yẹn ti wá fún lọ́ọ́ adúpẹ́ o àwọn ìdílé ayélujára lọ lọ dúpẹ́ ah, now ah. ibi tí mo wà lọ gẹ́gẹ́ ibà yẹn kọ mo ń lọ mo kàn digress sílẹ̀ ẹni kẹlẹ mo mo fact hmm. ìgbà tí máàmù yìí wá dé sọsọ pé a fẹ́ jẹ máàmù àwọn ilé ayélujára yìí gangan àwọn náà wá kọ lẹ́tà sí máàmù wípé kí máàmù mọ̀ bọ̀ wálé kó wá hmm. joyè ìgbà tí màmá tó bí ìmáàmù wa gbọ́rọ̀ yìí màmá ìmáàmù wa nínú òun ò faramọ́ àwọn bá mi sọ̀tà ń gbà wọn sọ pé kí n káwọn sún mi lóko mo sì ní ìwòsù pó ọmọ mi ni mo fẹ́ jókòó tì ìwòsù hmm. kẹ́rẹ̀ kẹ́ mọ́ sùn mi lóko tọ́jú hmm. ìjókòó táwọn ọmọ mi ni hmm. ọ̀rọ̀ yẹn wá kọ́ nípa àwọn ilé ayélujára wa mo fi láì ṣara wọn lọ sí abẹ́kúta a ah, kí ló mi gẹ́rẹ́ sọ gbọ́n mi wá ni ṣé bọ́ mẹ̀gbọ́n wa ni báwa mọ́ mọ́ wa ìyá ìlápá ya ẹsẹ̀ wàá rọ wàá rí ìrètí òkè kí má mo mọ́ ọ lọ fúnra wọn náà kọ lẹ́tà ìgbà tí wọ́n á gba fọ́ọ̀mù gbogbo àwọn ọmọ ilé náà gba fọ́ọ̀mù fún àfẹ́jẹ ìmáàmù ìmáàmù nìkan ni ìdílé gba fọ́ọ̀mù fún Hmm. ìmáàmù tó wà bẹ́ẹ̀ wọn fi náà kọ́wọ́ wọn wọn fi gba fọ́ọ̀mù. wọ́n tẹ̀ sí tẹ́sì wọ́n ti screening wọ́n tẹ̀ fi tẹ̀. ìdílé aláàgọ́gọ́ ló gbé fọ́ọ̀mù kalẹ̀. ayé ayélujára fọ́ọ̀mù ayé ìdílé ayélujára náà ló gbé fọ́ọ̀mù kalẹ̀. báníkà mọ̀ ẹgbà ẹni ọmọ ilé tó bá ní kò mọ̀ ẹgbà. Hmm. àwọn náà nàdẹ̀ mowó ní pọ́ọ̀sì mọ̀lẹ́bí láti gba fọ́ọ̀mù fún ìmáàmù ìmáàmù fi náà fẹ́ gba fọ́ọ̀mù. Hmm. now wọ́n dẹ̀ ìmáàmù pass screening difference tó wà láàrin tẹ́sì tí màá mú sí àtẹni tó kírun yí bíi ní ibi tó ṣe kí wọ́n kí lọ́dún yìí something like forty percent ló wà ní difference wọn bí forty something ló wà ní ìyàtọ̀ tí màá fi gbé ẹni yẹn one hmm. hundred percent imam pé màámù ni o ẹni tí ọba ànáṣẹ́ iná náà máa sọ pé ibi tí àgbàlagbà bá jókòó sí ni tí bá ń rí ọmọdé ò lè rí hmm, bàbá wa àná wọn ti dáadáa fún wa púpọ̀ nígbà tí wọn á débẹ̀ bàbá yẹn máa ń bi àwọn tó mú màámù lọ kí n tó wá lọ ọbẹ̀ yẹn ìgbà tí màmú páàsì tán wọ́n wá bí wá léèrè wọ́n bí gbogbo lé léèrè ní inú central mosque ọjà gbogbo pé ọmọ ilé ayé lára ni àwọn tẹ́ kó wá yìí gbogbo wọn náà ní ọmọ ilé ayé lára ni gbogbo wọn náà lọ́mọ ilé ayé lára ni ìgbà tí màmú nìkan wá ẹ̀ march wọ́n tún wá bí wọ́n léèrè ìta sọmọ ilé ayé lára ni gbogbo wọn tún kọ̀ fáàmì ọmọ ilé ayé lára ni. Hmm. ìgbà tí wọ́n á dé àfin ní kábíyèsí wọn ní ẹni tẹ́ mú wá ó kéré tẹ́ẹ̀ ní ìdá láàmú

misa hmm. alága kanṣu gbóná jẹ́ kí n rí gbogbo nǹkan yìí owó tán bá fún mi nínú mọ́sálásí náà ti fún mi wọ́n dẹ̀ ní rí sìnkà fi fún wa àti tẹ́ bá ní àti sínú mọ́sálásí mọ́sálásí láti hmm. àwọn ìdílé wa sọ pé ókè tẹ́ tiẹ̀ fún olówó pé kó o tún sí mọ́sálásí ìwé iná tàbí tẹ̀sí mọ́sálásí kó o kó òkú àánú lè ní kan. Hmm. èmi ò lè ṣe pẹ̀lú ọlọ́njọ́ kan. ìdí wàhálà ti ń bọ̀ díẹ̀ díẹ̀ ni. ìtọ́wá wọn gbogbo ọ̀kan bẹ tó wá fọ́jú gbogbo ẹ̀yàn yẹn ti wọ ti wá fọ́nà ẹ jẹ́ ti pọ́ǹtì yẹn ìnígbà tí ẹnìkan dìde tí màmú lọ rí prógámù kan tó wá ń sọ fún ẹnìkan pé kí lẹ́fẹ́ fi ṣe sátìrì àríyá fún màmá yín tó kú ọ̀dà náà ẹ̀ra síkà fún wa ẹnì ẹ̀ wá promise for four point five láti fún wọn ní láti ra síkà gẹ́gẹ́ pọ́ǹtì yẹn ìgbà tí ẹnì ẹ̀ wá padà sanwó after a year ẹnì ẹ̀ padà meet up pẹ̀lú promise ẹ̀ ó dẹ̀ sanwó ìmáàmù dẹ̀ fi ogun ọgbẹ́tọ̀ wọ́n ti fún wa lóòótọ́ àfihàn síkà ẹnjìníà tí ọba wa rà á àti ní ẹnjìníà ẹgbẹ́ báyìí yóò bá wàrà kankan àwọn afábá tó rí sọ wọn bá tún náwó sókè pé irọ́ o ẹnjìníà kankan ò ní bá wàrà o fúnra wa láàlọ́ ra ìmáàmù ni àtọ́ bá bàjẹ́ tá a dá pé hmm. sẹ́yìn máa ń pa síkà ní ṣebí kẹ́ ẹ ṣe wá àti kẹ́kọ́ ọmọ kíwu ti yín yóò pẹ̀yìn ẹgbẹ́ pẹ̀yìn sáà gbé fún ni ó bá tó yarí pípé rárá ibi wàhálà ti dé gan-an ìmáàmù sì gbé ní ìfẹ́ ẹnjìníà ẹnjìníà hmm. wa install ẹ lọ́wọ́ síkà ẹ̀ mọ́sálásí ní ìṣiṣẹ́ àti àfíríkà gbogbo tá a fẹ́ rà owó yín tó kù rè o ọwọ́ àbí wọn nú wípé wò já lọ ra sí owó tó kù tó da padà fún olówó ìmáàmù ni àyè kọ́lẹ̀ jẹ́jẹ́ lọ́dọ̀ ọlọ́run èmi ní ìròjọ́ hmm. èmi ni máàmù èmi ní ìròjọ́ ọlọ́run pè mí síwájú báyìí èmi ní ìròjọ́ ibi fìtí náà ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n bẹ̀rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà yìí ah, kí sọmọ lé àwọn àáfàá tí màmú wa ni wọ́n mọ̀ jó nǹkan mọ́ náà ẹ lọ wúrí tẹ wa tẹ́lẹ̀ wọ́n lọ tẹ́jọ́ kan àwọn yẹn ti ń sun ẹkún gbàtà bóòkù lẹ̀ hmm. láti gé orí ìmáàmù ṣe wáàdì rẹ̀ náà ìmáàmù dẹ̀ sọ pé àáfà tán bá tún mú àwọn ó sì dé wọn. Hmm. wọ́n sì mú àáfà kan náà tá a mọ̀ gbogbo mọ̀ sọ ìnáwó wọn mú wọ́n sì wá bá máa máàmù ní mi ní dásì wọ́n lọ gbogbo bí tí wọ́n bá mú lọ ni. gbogbo hmm. wọn bá ń bá wọn tẹ bá bí àwọn àfọ̀gùn mọ̀ sọ lẹ́yìn pé kí ló dé tó fẹ́ ká yọ ìmáàmù ní tí ìmáàmù ti fún kálukú wọn kọ papọ̀. Hmm. eléyìí lè ní orí nǹkan báyìí ní tó fìtínà tó ti wà ńlẹ̀ ọba gan tó dé ìgbà tó bá dẹ̀ dé tán dẹ̀ lọ ìmáàmù sàlàyé everything déédéé bó ti ṣẹlẹ̀ wà láì ìmáàmù ọ̀párọ̀ pẹ̀lú tó ṣe ní youtube àwọn hmm. déédéé bó ti ṣẹlẹ̀ ní ìmáàmù analyze fàáyé yẹn hmm. àkàlọ́ ìjọ tí màmá ìmáàmù gan wà láàfin ìjọ tán lọ fi ọlọ́run tó ní ẹ̀mí mo wà so irọ́ ni àwọn ọ̀rọ̀ wọ́n kàn jókòó báyìí wọ́n sì hu ète wọ́n sì hu rọ́ wọ́n sì jù sáyé tán bá ti jókòó báyìí bóyá wọ́n máa ń lálàá ni o bóyá wọ́n máa ń rí kíní kan ni o kò yé mi wọ́n kàn hu rọ́ yẹn náà ni wọ́n sì jù sáyé wọ́n àfi dábìtì náà lẹ̀. Hmm. tẹ́ẹ̀dẹ̀ mọ̀ bàbá ní ká wo ọ̀rọ̀ tó wà lẹ̀ gangan agbẹ́ àfa àtàwọn oúnjẹ kújẹ ká gbọ́n sẹ́gbẹ́ kan ọmọ ilé lẹ nìkan nìkan sọmọ ilé hmm. kò sí ilé ẹjọ́ náà lápò gbogbo èrí tá a bá ní ilé ẹjọ́ náà lọ. o ilé ẹjọ́ o. ilé ẹjọ́ ló lè fa ìdíje pé ọmọ ilé lè lé à ah, ìwọ ẹ̀ka bí ètò kó wáyé kò rí bẹ́ẹ̀ ẹ kẹ́ ti sọ fún un. ìní fún àwọn àtijọ́ náà wá ti ń pariwo ẹ dákun torí ọlọ́run ẹ̀yin tẹ́ bá òkú kíní yóò tẹ́ lọ́rùn kí náà ọba àná ṣe àìmọye olóyè kò sí olóyè kan tó jẹ lógún mọ́sọ̀ sí olóhùn ìlẹ́jọ́ ń kóòtù. òfin hmm. káàdì ẹni tí ò ní dùn mọ́nú lé náà á ráwọn kan

Hmm. ibi èmi ti ń sọ̀rọ̀ ọdún nínú pé a ẹ̀ẹ́dẹ̀ tí màá mú sọ ń tòótọ́ nítorí lè mú àlàáfíà wá sóògùn ọ̀sán pátápátá just the final solution ẹ̀gbẹ́ tó bá bá wa dirú ẹnìyẹn ta ní ìṣẹ̀ṣẹ̀ lágbájá lọ sọ bẹ́ẹ̀ ẹ̀pẹ́ àti máàmù àtẹni ńlájọ píìkì lọ síṣàn wọ́n wàá jọ lọ wí tẹnu wọn ẹgẹ́ pọ́ọ̀sì ibẹ̀ láti wàhálà ìgbógun ọba gbogbo sọ yí ọba ẹlẹ́rìí wà àwọn èèyàn sáà sọ́ọ̀sì ju wọn náà wà kábíyèsí náà ti made that statement pípé tọ̀ ẹnìkan lọ́wọ́ àwọn tó ń lò ó lò ó wí kó àgbà tó jókòó sí ni hmm. lágbájá wà wà wà sábà hmm. ti àrẹ́sì ẹjọ́ yẹn ni máa bọ̀ sábà ti àrẹ́sì tàbí tẹnu wọn. ajé sọ àbá àbá wàhálà wàhálà yóò bá ti tán yẹn yẹn ṣùgbọ́n wọn wá sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn wọn wá sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn bàbá tí wọ́n á sọ̀rọ̀ wọn á digress wọ́n máa sá yí wa wọ́n máa yí wa wọ́n máa yí wa kódà wọ́n lọ fi wa lọ́kàn balẹ̀ lóògùn mọ̀sọ́ ni. à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ àdó àwọn bàbá àná gan lọ́gbà torí pé kíni ìlú mi ò tó báyìí tó ti dogun tó ti dọ̀tẹ̀. Hmm, so kọ́ lọ́mọdé arógun làwọn gbàdúrà lógun mọ̀sọ́ kọ́ lọ́mọdé arógun kọ́ wa. so èmi so ìwà àmọ̀ bóyá tó ní béèrè kan àbí kejì fẹ́fẹ́ bí èmi náà lórí ọ̀rọ̀ ìkíni sọ ìtọ́jú mi bá tó nítorí ojú pé yíyé kì sọ̀rọ̀ pé ìtàfà sọ fún wa èyí tó sojú wa là ń sọ yìí. Hmm. bẹ́ẹ̀ni ìwà àmọ̀ bóyá tó ní nǹkan míì láti sún béèrè fẹ́ béèrè kí kejì ní Sheikh báwo làwọn ti ọmọ inú ilé làwọn náà àwọn náà ti wà lára àwọn tó fi ẹ̀sà yẹn wọ́n làwọn tó ti ń ta fíìsì àwọn náà mò ń sọ wípé tí màmú fi gbé wọn gbà yẹn bíi forty three bíi forty mark ni. lọ fi jù wọn lọ. lọ fi jù wọn lọ ń gbà yẹn. wọ́n jọ ṣe screening fún gbogbo wọn papọ̀. wọ́n jọ ṣe screening fún gbogbo wọn papọ̀ ni. Hmm, ok. Hmm. Hmm. wọ́n jọ ṣe screening fún wọn papọ̀ ni. ṣé ìmọ̀mọ̀ àbíbù yẹn ṣáwọn ní jímọ̀ sí wọn tó ti ń kírun ṣé ó ní jímọ̀ tiẹ̀ tó ti ń kírun. wọn à ní lógo mọ̀ sọ wọn à ní jímọ̀ bí kankan ilé kápẹ́ńtà ni wọ́n táwọn náà kẹ́ fàgbára kí wúdí ẹ̀rọ ẹ̀ka lọ fáwọn sì nà mọ̀ lóyún lórí. ẹ ṣeun gan adéla pc ìbẹ̀jẹ̀ bá wa tà mọ́lẹ̀ sí i. kò sí tọrẹ. so àwọn ilé ayélujára ni wọ́n kọ lẹ́tà lọ sí mọ́. lágbára Ọlọ́run hmm. láàrin ẹ̀rí wà. ẹ̀rí wà fúnra wọn náà dẹ̀ fi wá ara wọn gba fọ́ọ̀mù. inú hmm. owó mọ̀lẹ́bí lọ́ọ́ ti fowó gbà. inú owó mọ̀lẹ́bí kì í ṣe pásánà owó nínú owó mọ̀lẹ́bí àpò mọ̀lẹ́bí náà ti píkì owó hmm. láti gba fọ́ọ̀mù fún ma. Allahu Akbar, Allahu Akbar. Hmm, nínú owó mọ̀lẹ́bí ni ẹ̀pẹ́ wọn máa ń dáwó jọ nínú mọ̀lẹ́bí tí màmú náà ń dá nínú owó wọn. Hmm. ẹ̀rí ni wọn wá ìmáàmù náà ń dáwó ọlọ́mọlé wo àwọn owó ọlọ́mọlé kankan kan máa ń dá ibẹ̀ ni wọ́n ti yọ owó láti gba fọ́ọ̀mù fún ma. ẹ̀pẹ́ owó ìṣòwò ẹnìkan owó gbólé ni. bẹ́ẹ̀ ni owó gbólé ni ẹ ṣeun i really appreciate yín ẹ ṣeun gan hello. wa aleykum salaam ẹ bá wa ló nǹkan tẹ́ fi ń gbọ́ wa yẹn jọ. ẹ bá wa ló nǹkan tẹ́ fi ń gbọ́ wa yẹn ó ń wọnú spíkà. ok ẹ fẹ́ dá sétò ni. ok sir à ń gbọ́ yín sir. látòkù mọ̀ṣọ́ làwọn náà ti ń pè o. ok látòkù mọ̀ṣọ́. sẹ́ẹ̀rì adúpẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tí ẹgbẹ́ wa yìí. tẹ́rí àwọn ṣàìtọ́nù Ògbómọ̀ṣọ́ wọ́n ti dàgbà ní gbogbo tí ń ṣẹlẹ̀ yìí. Hmm. Ọlọ́run ti gbàdúrà wa lÓgbómọ̀ṣọ́ wọ́n tó fẹ́ fà wá sẹ́yìn ni. tẹ́rí gbàtà ẹ ṣe analysis yín jẹ́ òní pé ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ẹ mọ́ gbà ẹ mọ́ gbà àwa ti mọ̀ pé wọ́n a ti mọ̀ pé wọ́n mọ̀ halẹ̀ mọ́ yín hmm. a ti mọ̀ pé wọ́n fọ ẹdẹ́rù a ti mọ̀ pé wọ́n ṣé wàá rí lára àwọn ọ̀rọ̀ tán kó wà ní mo fẹ́ máa analyse fún yín hmm. alákọ̀ọ́kọ́ wọ́n nípa àwọn kan bẹ lógúnmọ̀ṣọ́ special committee on islamic affairs àwọn yẹn wọ́n ní pé wọ́n ní pé kí mọ̀mọ́ step aside lóòótọ́ ni a ní special committee on islamic affairs hmm. àwọn olóyè ẹ̀sìn ìní bíi ààrẹ mùsùlùmí bíi balógun mùsùlùmí bíi aṣojú mùsùlùmí tó ṣe yín báyẹn àwọn olóyè yẹn ṣé ọba ló fi wọ́n jẹ àbí ìmáàmù tàná. abẹ́ ìmáàmù wọn ti máa jẹ ìmáàmù àná àtọba ni wọ́n máa fi wọ́n jẹ. ṣebí ìmáàmù ló yàn wọ́n. ìmáàmù ni máa ń yẹ wọn ṣùgbọ́n torí pọ́ba wa jẹ́ mùsùlùmí. báwo ni wọ́n ṣe máa wá sọ pé kí ìmáàmù step side ẹni tí ìmáàmù yọ àsọdẹ yìí kó wá ní kí ìmáàmù step side. tọ ọlọ́jọ́ dáa fún yín o gbogbo wọn yín pátápátá abẹ́ ìmáàmù wọn wà. tẹ́ hmm. ń gbọ́ mi. ṣé wàá ra yẹn they are seventeen in number mo yí ṣe mẹ́ta péré bọ̀ mẹ́ta péré ló ń sọ̀pọ̀tì àwọn tí wọ́n fẹ́ yọ ìmáàmù báwo lẹ́yìn mẹ́ta ó ti wá máa sọ̀rọ̀ nínú èèyàn seventeen tẹ expect gbọ́dọ̀ yín ó múlẹ̀ hmm. alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ̀kejì tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé wọ́n sọ wípé ìmáàmù ó fi ọlọ́pàá rẹ̀ sí àwọn àìmọ̀ bẹ́ẹ̀ni wọ́n ní wọ́n kó gbogbo àfa ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ jẹ́ n sọ fún yín irọ́ ni wọ́n pa wọ́n ní irọ́ ni wọ́n ń pa ẹ̀rí ní Ògbómọ̀ṣọ́ àwọn kan tó ń pè wọ́n ní àìmọ̀ lógbómọ̀ṣọ́ àwọn yẹn ni àwọn imam táwọn náà ní mọ́ṣáláṣí jímọ̀ tẹ̀gbọ́. mọ́ṣáláṣí jímọ̀ lómi ò lè mọ́ ju dédé ṣọ́ọ̀pù lọ tí ò ní ju sáfù méjì lọ ó náà wà lára àwọn àìmọ̀ àwọn náà ní mítìn tí wọ́n máa ṣe lórí kí wọ́n kírun jímọ̀. mọ́ṣáláṣí mi bàbá olówó kan ní ọkọ̀ kọ́lé ní òfin mọ́ṣáláṣí sí àwọn ìwọ̀n òfin mọ́mù sí àwọn yẹn náà wà lára àwọn àìmọ̀ tó ti yín báyẹn. tọ́ ṣé àwọn yẹn ṣé abẹ́ ìmáàmù lùlọ yẹn wọ́n wà ní àbọ̀yẹ kí wọ́n dá dúró káwọn ọmọ dáfẹ́ wọn ṣe. irọ́ abẹ́ ìmáàmù lùlọ wà o. tọ wọn ò fẹ́ sí lábẹ́ ìmáàmù lù. Hmm. àwọn láwọn fẹ́ dá dúró níṣẹ́ ń tọ kí wá sẹ́yìn ni àwọn ìdílé tí wọ́n fẹ́ láwọn fẹ́ yọ ìmáàmù àtàwọn tí wọ́n láwọn fẹ́ yọ ìmáàmù wọ́n wá kóra wọn jọ wọ́n wá lọ fẹjọ́ sùn àwọn àyímọ̀ yìí. Hmm. àwọn àyímọ̀ yìí wá ní àwọn fẹ́ dájọ́ àwọn pe ìdílé kó wá rojọ́ tó bá ti rojọ́ kó fi kùránì búra àwọn pe náà kó wá rojọ́ báwo lẹ́sẹ̀ pé ìmáàmù kó wá lọ́dọ̀ yín ti lù. kò wa lọ ìmáàmù wa lọ ní station. àwọn ọlọ́pàá dẹ̀ ti àwọn àìmọ̀ yìí tẹ́lẹ̀ wípé nínú òfin nàìjíríà àti máa pe nìkan láti wá máa rojọ́ rẹ̀ wọ́n ti sọ fún wọn Hmm. táwọn ọlọ́pàá dídí sọ fún wọn bẹ́ẹ̀. wọ́n ti sọ fún wọn bẹ́ẹ̀ ìdí táwọn ọlọ́pàá fi wá lọ síbi tó ti ń ṣe mítìn nù hmm. ìdí táwọn ọlọ́pàá fi lọ síbi tó ti ń ṣe mítìn nù pé láti wá ní kẹ́nìkan mọ́ wá rojọ́ mi báyìí o ìdí sí ilẹ́gà. àwọn ọlọ́pàá ti wọ́n ni wọn wọn ò sọ yẹn. bẹ́ẹ̀ ni wọ́n ti fún wọn wèé ìwé yẹn bẹ máa sẹ́ǹdì ẹ̀ sí yín ẹ jẹ́ kí n rí whatsapp ẹ mọ̀ gbọ́ àwọn ọlọ́pàá ò ti àrẹ́sì ẹnì kankan ṣùgbọ́n gbọ́dọ̀ àwọn ọlọ́pàá lọ bẹ̀ wọ́n rí i pé ńgbà àwọn tó ń ṣe mítìn bẹ́ẹ̀ wọ́n pọ̀ àwọn ọlọ́pàá sọ fún wọn pé ogun tí wọ́n ń ṣe yìí ò ti ìlẹ́gà hmm. wọ́n wá ní nítorí náà kó wọn bọ̀ station wọ́n wá láwọn ò ní tẹ̀lé wọn lọ sí station àwọn ọlọ́pàá wá padà fún wọn ní lẹ́tà tí wọ́n padà fi invite wọn ni wọ́n fi ní wọ́n kóra wọn lọ sí station tàn pọ̀ yẹn fẹ́ gbọ́ mi wọ́n wà lọ́wọ́ àwọn ìmọ̀ọ́mù kan tí wọ́n kóra wọn jọ àwọn tí wọ́n ìmọ̀ọ́mù táwọn náà fò tọrọ wọ́n wà sára wọn tí wọ́n pọ̀ nílùú àtàwọn tán kọ́ńkéwù àtàwọn ọmọ kí wọn tẹ́lẹ̀ sẹ́wọ̀n mọ́ fún wọn wà fàtẹ̀síwà wọn wà kóra wọn lọ wóde ní tí wọ́n ṣe nù ìmọ̀ọ́mù ò kí wọ́n arrest anybody. Hmm. tètè ọkùnrin yẹn sọ pé àwọn ilé ayélujára wọn lọ sí central mosque ìmọ̀ọ́mù ni wọ́n arrest wọn wọ́n kó wọn lọ Ìbàdàn wọ́n kó ankọ́pù sí wọn lọ́wọ́. nígbà tẹ́ ní pé wọ́n ní kẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀ náà lé yín tẹ́yìn wá wá central mosque ǹjọ́ jimá tẹ́ fẹ́ bu ṣé wọ́n na bàbá yẹn lóòótọ́ bàbá àgbàlagbà yẹn ṣé wọ́n na wọ́n lóòótọ́. sẹ́ẹ̀rì wọ́n nà wọ́n torí pé kí ni láàrin ọ̀pọ̀ èèyàn nínú mọ́ṣáláṣí bímọ ìmáàmù ti bẹ̀rẹ̀ kútúbà náà bàbá yẹn wá dìde ó fẹ́ wá lọ bu ìmáàmù sọ lórí múmbàrì ah, ah. wọ́n kó chain lọ́wọ́ wọ́n kó padlock lọ́wọ́ wọ́n kó oògùn lọ́wọ́. fẹ́ lọ bu ìmáàmù sọ lórí múmbàrì. bẹ́ẹ̀ni àwọn èèyàn wá gbá wọn mú àwọn èèyàn wá nà wọn nígbà tẹ nà wọn nígbà tó ti jẹ pé àwọn ọlọ́pàá ń bẹ nítòsí wọn wá hand over àwọn ọlọ́pàá kò sí nǹkan kan mẹ́ta fi ń fọlọ́pàá kírun ju wípé wọ́n ń lérí wọ́n ń lè kápá wọn wà á da mọ́ṣáláṣí rú lọ. Hmm. nígbà tẹ́lẹ̀ fẹ́ wá da mọ́ṣáláṣí rú ṣé ìlú ọmọ ìwòran àwa náà ọmọ ìwòran kẹ́ mọ́ wá da mọ́ṣáláṣí rú kíjì òdì gbogbo nu mọ́ṣáláṣí. Hmm. ìdí tá a fi ń fọlọ́pàá kírun nìyẹn kì í ṣe pé bọ́yá àfi ń tẹ́tí anybody. Hmm. ṣé àgbàgbẹ́ nìkan sọ nínú wọn wọ́n sọ pé wọ́n ní pé àwọn ọlọ́pàá sọ fáwọn pé táwọn bá yọ ìmáàmù àwọn yọ wọn lọ́fúlì ni kì í ṣe fọ́sfúlì. Hmm. báwo lẹ́sìn yọ̀yàn lọ́fúlì ṣé bẹ́ẹ̀ gbalẹ̀ ẹjọ́ lọ ni. ilé ẹjọ́ náà ni. ẹni tí wọ́n yàn lójú gbogbo ayé tí wọ́n ṣàzámù fún tó gba ìwé tó gba sàtífíkẹ́ẹ̀tì ẹ wá fẹ́ yọ ẹ̀kẹ̀fẹ̀ ti kúrò lórí múmbà yìí báwo ibo ni wọ́n ti ṣerú rẹ̀. kéèsì tó ṣẹlẹ̀ tí mọ́mù yìí ó ṣẹlẹ̀ sọ́ba wa náà táwọn ìdílé ọba táwọn náà ṣe press conference pé àwọn ọmọ ọba rí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mi gbọ́. àwọn ìdílé àwọn ìdílé ọ̀rọ̀ wọn bẹ kóòtù di fún mi. Hmm, àwọn eléyìí ọ̀nà sí kóòtù wọn kàn fẹ́ dà lóru tiwọn ni. Hmm. ọ̀rọ̀ tí bẹ kóòtù ni pé ìmáàmù gbé ọba lọ kóòtù pé ọba ò lè yọ òun torí kèé sí ọba lọ yan àwọn nípò ọ̀rọ̀ yín lọ́wọ́ kóòtù lọ́wọ́lọ́wọ́ báyìí. Hmm. tọ́ nípa wípé àwọn kan olóyè Ọ̀yọ́ state kan ni wọ́n. ẹ má bínú ẹ má bínú parako yìí yẹn bọ́ọ̀ ni parako yìí yẹn ti jẹ́ gangan parako yìí. sẹ́ni parako yìí sẹ́ ń gbọ́ mi. àgbọ̀yé. ó ní ṣe aṣojú mùsùlùmí láàfin. ok. ó ní ààfin lòun bọ̀ mùsùlùmí ni ó ní ṣàtọ́jú mùsùlùmí láàfin. ok. kúnra parako yìí gan lọ́sọ̀njọ́ tí wọ́n fẹ́ yan imam ipe imam òní ẹ̀jẹ̀ ń gba owó àpò yín hmm. torí tẹ́ ẹ bá ti di imam tán ẹ ti ṣe kí ni ẹ ẹ ti jù mí lọ. Hmm bọ́ra pàkóyí gẹ́gẹ́ ló wí bẹ́ẹ̀ nígbà tí wọ́n yín yẹn ìmáàmù. Hmm. torí pàkóyí ni ó champion àwọn tó yan ìmáàmù torí pé àwọn muslim community ti lọ request lọ́dọ̀ ọba wípé ẹ dákun ó lè dọ̀la tí ọba ọmọ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ káwa mùsùlùmí ọmọ yan ìmáàmù fúnra wa. Hmm. ìdìgbùn wọn á ní kí pàkóyí yẹn kọ́ jẹ chairman lórí ẹni àwọn tí ó yan committee àwọn tí ó yan ìmáàmù. èyí ti pé pápákọ̀ ó ju ìmáàmù lọ lórí àwọn olóyè Ọ̀yọ́ state wọn wá ń sọ mukadamu wa ìrìn Ọ̀yọ́ state Ògbómọ̀ṣọ́ ló wà farule ulama Ògbómọ̀ṣọ́ ló wà gbogbo àwọn ẹni yìí lóòótọ́ oyè state ni ṣùgbọ́n it is honorary post hmm. kò sóyè state tẹ́lẹ̀ jẹ tẹ́lẹ̀ lépẹ́ ju ìmáàmù ìlú yín lọ níjọ́ tẹ́lẹ̀ ọjọ́ ìlú state náà ìmáàmù Ìbàdàn sàtífíkẹ́ẹ̀tì wọn ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló gbélé lọ́wọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ àìsàn pìrìsẹ́ǹtì ẹ̀ fún wọn. Hmm. Hmm. báwo lèèyàn ti lè jẹ́ gọ́fúnà nínú ìlú tí wọ́n kọ́ wà lọ sí Àbújá tó lò ti di mínísítà tó lè mọ wá pàṣẹ fún gómìnà ní ìlú torí pé wọ́n ti jẹ́ mínísítà l'Àbújá. I don't know wọ́n tún sọ wọ́n tún sọ allegation kan wọ́n ní ó ní ó ní ìdílé tó máa ń jẹ Mufasir nte ìmáàmù wa gbé Mufasir kúrò nídìílé yẹn wa gbé lọ síbòmí ṣé lóòótọ́ nìyẹn náà. kò sí ìdílé tí ń jẹ Mufasir ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ Mufasir yẹn wọ́n ń jẹ́ by chance ni hmm. nínú tàn àwọn míì mẹ́tọ́ yìí pé ajá náà sì ni nígbà tí màmù kú mufasiru ó promote sí imam hmm. ajanasi ó promote sí mufasiru irú ti wà bẹ́ẹ̀ lógúnmọ̀ṣọ́ ṣé wàá rí mufasiru ànátọ́ wá kú ọ̀pọ̀lọpọ̀ tí ń pé ọmọ mufasiru àná iná ni kí wọ́n tó yàn hmm. wa wò pé àwọn nínú tàn ẹni tó bá wù ní mọ́ọ̀mù ni máa fi yan mufasir ìmáàmù wa tún rẹ̀ pé káwọn Ògbómọ̀ṣọ́ south kí wọ́n mú wọ́n gba fọ́ọ̀mù rẹ̀ nínú àwọn ibo wọn ni hmm. pé k'Ògbómọ̀ṣọ́ náà ti ọgbà torí pé Ògbómọ̀ṣọ́ náà ti ní ìmáàmù wa Ògbómọ̀ṣọ́ náà ti central mosque wa wọ́n wá ní pé torí kálíjọ máa ṣàṣepọ̀ àwọn south wọ́n tún rẹ̀ sáwọn south wípé àwọn ni kí wọ́n gba fọ́ọ̀mù mufasiru yẹn wọ́n dẹ̀ ti sáàmù fún wọn wọ́n ti screen fún wọn kó tó di pé wọ́n mẹ́ni tí wọ́n mú so <laughs> hmm. wọ́n ṣe kì í ṣe pé bóyá ìmọ̀ǹkọ̀ dédé pàṣẹ straight bẹ́ẹ̀. Ah, wọ́n ṣe exam wọ́n ṣe interview hmm. gbogbo àwọn stakeholders ni wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ kó tó di pé wọ́n mẹ́ni tí wọ́n mú. Hmm, lórí pé wọ́n sọ pé ìmáàmù ò ní mọ̀lẹ́bí àbí nǹkan kan bàbá láàárọ̀ ni. ìmáàmù wọ́n jọ ń ṣẹgbẹ́ ọmọ ilé ni o. pẹ̀lú tí ọkùnrin tí yọkọ̀ ọ̀sẹ̀ ní ìsìn èmi náà tó fẹ́ sọ́pọ̀tì tó wí imam wọ́n ti jẹ́ imam ní Abẹ́òkúta wọ́n jẹ́ imamu ìlú wọ́n jẹ́ imamu àdúgbò wọ́n jẹ́ imamu tẹ̀lé tí ń kírun yídì ní Abẹ́òkúta gbogbo ìgbà tí wọ́n ń jẹ oyè yìí ní Abẹ́òkúta àwọn ìdílé wọn máa ń lọ o bẹ́ẹ̀ ni hmm. tí wọ́n gbé bọ́ọ̀sì lọ tí wọ́n làwọn ní ipọ́mọ àwọn ọjà ìmáàmù tí wọ́n lọ. láwọn ìdílé ayélujára gangan. bẹ́ẹ̀ ni fídíò rẹ̀ ń bẹ màá sẹ́ndì ewu náà sí yín. Hmm. Ah, ẹ jọ̀ọ́ ẹ bá mi sẹ́ndì. Hmm. gbogbo ẹ̀ wọ́n máa lọ o. Ah. and then nípa pé màmá ìmáàmù ní tí wọ́n sọ láàfin wípé wọ́n ní àwọn òbí ọmọ tó kù mọ́ṣọ̀ wọ́n ń pa irọ́ ni o àti hmm. sọ fún wọn níjọ́ tí màmá ìmáàmù lọ pàtàn láàfin màmá yìí ó yé láti gbà yẹn wípé láti látìgbà tọkọ àwọn ti kú àwọn àwọn fẹ́ ọkọ míì mà àwọn làwọn ọmọ mójútó àwọn àwọn ni. Hmm. wọ́n dẹ̀ tọ́ka sí gbogbo àwọn ìdílé ayélujára tó wà ń bẹ̀ pé gbogbo ẹ̀yin náà ẹni pé àwọn ẹ̀yẹ pé àwọn ọmọ àwọn èso ọmọ ilé ṣébí gbogbo yín yìí ilẹ̀ fẹ́ sú àwọn ló ńgbà tí ọkọ àwọn kú tí àwọn ọ̀gbà fún yín tí wọ́n sọ bẹ́ẹ̀ láàfin ní àwọn yẹn wá fi ń sọ wípé ààfin gan-an wọn ò fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ fún wa kí ló dé tí ààfin náà ti bá yẹn fún wa tí wọ́n sọ publicly kí gbogbo èèyàn gbọ́ ọ. Hmm. nítorí náà gbogbo ohun tí wọ́n ń wí láti wá kọ́ọ̀tù gbogbo ẹ̀ short ọ̀rọ̀ òdìlé lélẹ̀ ọ̀kan àwọn ọ̀kan ọ̀kan àwọn ìdílé wọn àwọn ìdílé tí wọ́n ní lọ sí kí wọ́n lọ rò ó. Hmm. tí wọ́n bá lọ bẹ̀ tí wọ́n bá jẹ tí wọ́n bá jẹ kí lẹ fẹ́ máa dà lóru sí àti ìyàmọ́mù eléyìí gbogbo ọgbọ́n tí wọ́n ń dá wọ́n sàfẹ́ yọ imam ni wọ́n fi ń dágbọ́n step aside step aside èyí wọn àbúrò ní step aside láti lọ yanjú ọ̀rọ̀ ìdílé. sheik abibu yẹn sheik abibu yẹn ṣé wọ́n fún wọn ní certificate. wọ́n fún wọn certificate yìí. ṣé wọ́n ti ṣe installation fún wọn bíi titi imam. rárá o kò sí installation kankan. sẹ́ni hmm. tó ṣẹlẹ̀ pẹ̀lú sheik abibu yẹn ni wípé nígbà tá a gbàwẹ̀ nígbà tí à ń gbàwẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tínú ń bí tí wọ́n fẹ́ tẹ̀lé mọ́ọ̀mù àwọn olóyè pàkó yìí nǹkan nǹkan yẹn tí wọ́n fẹ́ tẹ̀lé mọ́ọ̀mù mm-hmm. gbogbo wọn yẹn wà lọ dá tẹ̀síìrì yẹn láàfin. tẹ̀síìrì dẹ̀ ní àìsí tẹ̀síìrì láàfin central mosque láti máa ń ṣe tẹ̀síìrì. Hmm. ṣùgbọ́n nígbà tí wọn ò dé sí mọ́ọ̀mù tí wọn ò rí mọ́ọ̀mù yọ tí wọn rògbọ́n nǹkan dá wọ́n tún wá lọ lọ́bì láàfin torí àwọn ènìyàn wọ́n gbà wọ́n láàfin gan o honestly. Hmm. wọ́n fún lọ sí tẹ̀síìrì láàfin nígbà wọn gbà wọn láyé tẹfsiri àfihàn ni wọn tó wá bẹ̀rẹ̀ ìmọ̀ràn pé àwọn lọ dá yídì tàwọn kí. tẹwárí hmm. di general tí abibu yìí ti lọ kírun hmm. yídì kan ní tó jẹ pé àti kírun bẹ̀ mọ́ torí pé àyè yẹn ọ̀gbà wa mọ́ àti kó lọ sí yídì tuntun mi. bọ̀ a máa ń ṣe ìnáwó ń bẹ̀ nǹkan nǹkan báyẹn bẹ́ẹ̀ wọ́n fẹ́ joyè wòlímọ̀ nǹkan nǹkan ni wọ́n ń ṣe ní yídì yẹn nísìn ibẹ̀ yẹn wá ni wọ́n lọ sí lò ipá wọn kírun yídì even to fi di pé jímọ̀ ọdún kù ọ̀la sọ́tùnla Ọ̀yọ́ state governor ní pé anybody gbọ́dọ̀ kírun bẹ torí pé àtìlò bẹ yẹn mọ ibi ìbò mi bẹ tẹ bàbá kírun lẹ́yìn ìbò mi bẹ seventeen or more than seventeen ni ti ń kí yàtọ̀ general ti kírun àwọn ẹni yìí pé wọ́n fẹ́ pín ìlú sí méjì ni wọ́n à ń sọ ní tí wọ́n lọ sọ látọ̀hún ni pé ibi tí àwọn tẹ́ ń kírun yídì ni wọ́n fẹ́ gbà wọn láyé káwọn kírun yídì mẹ́ hmm. ìní wọ́n fi wá ní pé kí wọ́n dé wọn kì í hmm. wọn ò mọ̀ pé àwọn tí inú ń bí tẹ́fẹ́ kú lẹ́yìn ìmọ̀ọ́mù ni wọ́n fẹ́ kí yídì ìdí tán fi lọ dá yídì ní ìkínú wọ́n wá kí yídì ń tẹ́jọ́ náà tó yẹ kó kálukú ọgbà lé wọn lọ wọ́n tó wá gba àfin lọ àpé tí wọ́n wá ń lọ yẹn ni wọ́n ti wá central mosque wọ́n ti wá ń na àwọn èèyàn wa tẹ́ wà ní central mosque ah, ah. ẹ̀dá kan ní ìtọ̀ náà ṣé ẹ̀ ti di pé yín owó ti lọ́wọ́ kan nú. Hmm. ṣebí parakùrí yẹn gan ni wọ́n ṣe interview àwọn ẹ̀dẹ̀ wọ́n gbé ìmọ̀mù lọ síwájú ọba pé òun ló wìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí ló wá ṣẹlẹ̀ láàrin ìmọ̀mù àti parakò yìí. ní sọ́sẹ̀lẹ̀ náà ni wípé wọn ò gbọ́ra wọn yé hmm. parakò yìí gbogbo wáàsí tí máa mú un sí i omi ọ̀tẹ́ pàlàkó yìí lọ́rùn. Hmm. pàlàkó yìí máa ń ṣe àwọn máa ń lo lẹ́búlẹ́bú. kò tí ì yé mi àwọn mi ọ̀tẹ́ mọ lọ́rùn and then gbogbo bí pàlàkó yìí ní tí màmú ń ṣe ìmáàmù sáà ni lídà ó ní yóò máa jábọ̀ owó ọ̀tẹ́ pàlàkó yìí lọ́rùn bí wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ ìmáàmù bìlífù nínú ká gbéṣẹ́ fún kọ̀ǹtàtọ̀ kí wọ́n ṣe iṣẹ́ yẹn dáadáa ju kí àwa nípa àmọ́ ṣiṣẹ́ yẹn á máa ṣe fúnra wa lọ hmm. torí pé bóyá torí nǹkan tí yóò kù mẹ́ẹ̀. gbogbo wọn bìlìbù pé ìmáàmù wọn ń ṣe ìgbéraga ní ẹ̀mọ̀ nǹkan tí wọ́n ti máa bá ṣe tẹ́lẹ̀ ṣé ìmáàmù àná bàbá ìtọ́wọ́ ti dàgbà. Hmm. oríṣiríṣi tó máa gbé wá fún bàbá bàbá ò ní ọ̀dà ẹ lọ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn kò lè rí bẹ́ẹ̀ mọ́ torí pé anímọ̀mù tó kéwu anímọ̀mù tó kàwé ẹ̀ẹ̀kan lè wá sọ pé fún pé báyìí ni ó ṣe kọ́dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ sẹ́ni ṣe kàdídù yìí ó fẹ́ máa control room tiẹ̀ ní inú ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ support ẹ̀. Hmm. báwo wá iná ti lè máa control ìmáàmù ìlú. Hmm. Hmm. nítorí náà gbogbo tí wọ́n ṣe tí tí ọba jẹ́ pé mọ̀mí ìsọ̀mọ́ ni kí wọ́n gbé lọ sí kóòtù kí wọ́n lọ yanjú rẹ̀ kí wọ́n má dàlúrú fún wa àwọn ní adàlúrú. ọlọ́run sì sí lẹ́yìn aláǹtì gbogbo gbogbo mọ̀ sọ̀rọ̀ gbogbo apátápátá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 driving you round the wall.